بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين أعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون adúpẹ́ ní ọ̀dọ̀ ọba tí ó tún fún wa nígbà láàyè láti lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsiru adélànà kí a tó máa tẹ̀síwájú àwọn làkọ́ìf kan bẹ èyí tó ṣe pé a gbúdọ̀ ṣe àǹfààní ẹ̀ ká tó kúrò lérí àyà tí a tú lánàá torí pé alukur'an ó kún fún àǹfààní tó pọ̀ àwọn ìmọ̀ èyí tó farapamọ́ ó pọ̀ tó ń bẹ nínú alukur'an tí ìbá wa ṣe pé èèyàn bá wa tọwọ́ bọ̀ dáadáa bí ìmọ̀ èèyàn bá ṣe tó náà lè yóò tún bá kur'an níwájú lórí èyíkéyìí nínú field tí èèyàn bá wà ọlọ́run ọba ló ṣe alukur'an níwèé tó pé bẹ́ẹ̀ àyàtà tú lánàá ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣe àfiwé láàrin ọmọnìyàn àti ẹranko pàápàá jùlọ ajá ọlọ́run ọba fi ìṣe sí àwọn aláìgbàgbọ́ ó fi wé ajá ó tún fi ìṣe sí aláìgbàgbọ́ ó fi wé àwọn ẹranko. Rakumi màálù àgùntàn ọlọ́run fi ìṣesí wọn ó fi wé àwọn ẹranko wọ̀nyí tá a bá wá wo gbogbo àwọn ìṣesí yìí a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí a fún wa lánàá kò sídìí tí ọlọ́run ọba tó fi mú àpèjúwe yẹn wá bí kì í bá ṣe pé ká lo ohun tó súnmọ́ wa ká fi ṣàlàyé nǹkan tí ò yé wa ìdí nìyẹn tọ́lọ́wọ́n bá fi máa ń lóru àfiwé bẹ́ẹ̀ nínú alukur'an àwa ṣàlàyé fún wọn lánàá wípé aya alukur'an látòkè délẹ̀ tọ́lọ́wọ́n ọba ọba dẹ́dà tó fi sọ̀rọ̀ àwọn aya tọ́lọ́wọ́n ti dárúkọ àwọn ẹranko nínú alukur'an tabaníkà máa kàálẹ̀ yọ kọ̀ọ̀kan aya one hundred and forty verses òní tọ́lọ́n ti mẹ́ńṣẹ́ àwọn ẹranko tọ́lọ́n ti mẹ́ńṣẹ́ àwọn ẹranko nínú alukur'an ìyẹn nìkan kọ́ bàbá tún wá wo àwọn súwárì kan nínú alukur'an ọlọ́run màmá sọ àwọn súra yẹn lórúkọ ẹranko súra tó gùn jù nínú alukur'an súratul Baqara. Mm -hmm ó tún bẹ nínú alukur'an suratul fil sura erin ó ń bẹ nínú alukur'an ọlọ́run ó tún mú àwọn ẹranko míì tó tún kéré suratul nahali ìyẹn oyin suratul namli ó tún wà ń bẹ bẹ́ẹ̀ ìyẹn kòkòrò àwúrẹ́bẹ́ àwọn olùwádìí ìmọ̀ wọ́n ní gbogbo eléyìí ń tọ́ka sí wípé ọlọ́run ọba ó ka ẹ̀dá àwọn ẹ̀dá àwọn èyí náà ó kà wọ́n kún kò sí ní ọba Allah subhanahu wa ta'ala tó dá tí ó kà kún torí pé ṣé ọwọ́ ọlọ́run ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run ọba fẹ́ mú àpéjúwe kan wá tó bá fi ẹranko kan ṣàpéjúwe ọlọ́run náà máa fa àwọn ènìyàn ṣàpéjúwe láyé kan náà alukur'an ọlọ́run ọba fi ẹrú kan tí ń bẹ lọ́wọ́ ọ̀gá méjì ó fi ṣàpèjúwe ta ló fẹ́ jẹ́sẹ́ fún ẹ rí i pé irú ẹrú bẹ́ẹ̀ kò lè nísinmi bọ́gà kan bá pè ìkejì lè sọ pé yàtọ̀ padà mo fẹ́ bẹ̀ ọ́n sẹ́ ọlọ́run ọba fìyẹn wé àpèjúwe àwọn tí wọ́n tún mú nǹkan míì papọ̀ mọ́ lọ́hùn wọ́n fẹ́ gbọ́tọ̀ lọ́hùn wọ́n tún fẹ́ gbọ́tẹ̀sù ọlọ́run wé wọn wé ẹrú kan tó lọ́gàá méjì sèyàn túmọ̀ sí wípé inú àwọn tọ́lọ́wọ́n anasiru temthil àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ń fi máa ń wéra wọn kò mọ lórí ẹranko nìkan èèyàn gan ọlọ́run á lò ó láti fi ṣàpèjúwe ṣùgbọ́n nípa àtàwọn ẹranko àwọn èèyàn míì wá máa ń bẹ wọn àwò pé ládùúrú nǹkan tó tóbi ti ń bẹ ńlẹ̀ ó sì wá jẹ́ pé ẹranko lọ́lọ́wọ́n bá fi wá ń ṣe àpèjúwe wọ́n wá fẹ́ fi ẹnu àbùkù kan alukur'an látara àwọn nǹkan wọ̀nyí ọlọ́run tó dá wa náà ti wá sọ nù alukur'an inna Allaha a'udhu billahi minash shaitani rrajim inna Allaha la yastahi an yadhriba mathalan ma ba'udatan fama fawqaha. inna Allaha la yastahi an yadhriba mathalan ma ba'udatan fama fawqaha. فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين ẹni tó bá wù kó wá kó sọ bóun bá ń fi ẹranko tóun bá fi ń ṣe àpèjúwe nínú alukur'an kò sídìí kan bí kìí ṣe bí kọ̀rọ̀ yẹn lè yẹ yín ọlọ́run wá ní iná lọ́la yastahi ọlọ́run ọba ò ní tijú. inna Allaha la yastahi an yadriba mathalan ma ba'udatan fama fawqaha láti lè fi àpèjúwe kan lélẹ̀ kódà kápèjúwe yẹn tó ń fẹ́ fi wéra wọn yẹn kó mọ́ ju ẹ̀fọn lọ. mà ba'udatan fama fawqaha. ẹ̀fọn ṣe mọ yẹn òun ló ń dá òun lè fi ẹ̀fọn ṣe àpèjúwe nǹkan tó kéré n tó fẹ́ ṣàlàyé yẹn ló kọ́ lọ kì í ṣe kí ẹ̀fọn yẹn. kí kékeré ẹ̀fọn yẹn kó lè sùn yín má gbọ́ yé ní tó fẹ́ kó yé yín ni ọlọ́run bá ní fa máa fa ọkọ̀ ha. máa fa ọkọ̀ ha. nǹkan mi sì tún bẹ tó ju ẹ̀fọn lọ́nà àwọn ẹranko ojú ò ti ọlọ́run láti lè fi ṣàpèjúwe fún yín torí pé ntọ́lọ́run fẹ́ mú jáde ńbẹ̀ kọ́rọ̀ yẹn lè yé yín gbogbo yín lẹ mẹ́fọn tá a bá ti sọ ẹ̀fọn yóò yé yín ọlọ́run ọba lòun ò tijú lérí ẹ̀ ọlọ́run ọba fi erin ó fi ṣàpèjúwe inú Quran àwọn onímọ̀ wa wo pé ah, níbo ọlọ́run ti fi erin ṣàpèjúwe suratul fil àbí <laughs> ọlọ́run ń sọ̀rọ̀ ń bẹ̀ yẹn ni nínú alukur'an ọlọ́run ọba tó la rẹ̀ ga ó fi àwọn èèyàn kan ó fi wọ́n wé erin ṣùgbọ́n ọlọ́run kò dáko erin nínú àwọn ọ̀nà tọ́lọ́run ọba fi máa ń fi nǹkan wé nǹkan nígbà míì ọlọ́run ò ní dáko nǹkan yẹn ṣùgbọ́n nǹkan kan tó ń bẹ lára nǹkan yẹn tó gbajúmọ̀ ọlọ́run wà dárúkọ nǹkan yẹn ọlọ́run ọba ní sanasimuhu alalkurutum. sanasimuhu alalkurutum. ìdánpè ní kurutum ó ní imú erin tó gùn yẹn imú erin èyí tó gùn yẹn náà ní kurutum ọlọ́run ọba ní àfìyà jẹ àwọn aláìgbàgbọ́ á kọlà si sàmì sí wọn mú imú wọn yẹn tó dàbí imú erin. La ilaha illallah. ọlọ́run wa dá ko erin gangan ó wá dárúkọ kùrùtùm. sanasimu alal kùrùtùm. torí pé imú bó ṣe kéré mọ́ lára wa yẹn imú ó symbolize honor ó symbolize dignity lára wa ẹ̀rí ń gbà mí tẹ́lẹ̀mí bá ní mọ kàlábùkù mọ fọwọ́ rẹ mú. kì í ṣe pé gbalójú àbọ̀ gbalójú ni imú yẹn òun ò jẹ́ kankan ó fọwọ́ rọ lẹ̀ nímú nínú èdè tiwa náà tí wọ́n bá ní a wọ́n fọwọ́ lọ̀ nímú má ṣe fọwọ́ lọ̀ yẹn mú yẹn kò ní í dùn yẹn àbó dùn yẹn ṣùgbọ́n pé bó ṣe tó yẹn náà wọ́n fi ọwọ́ wọ́n fi lọ imú rẹ yẹn ìyẹn túmọ̀ pé ọ̀já mọ̀ kankan ọlọ́run wa ní sanasimuhu alalukoroto. sanasimuhu alalukoroto. ọlọ́run bá wá fi imú wọn ó fi wé imú erin ọlọ́run ní á sàmì sí wọn ní mú á fàbùkù kàn wọ́n ìtumọ̀ tó gbé dáre nìyẹn ọlọ́run wá lo ìṣesí kan nǹkan kan bẹ lára erin ó náà ní korotom ọlọ́run wá lọ pé ojú òní àní tijú láti lè mú àpèjúwe kan wá kódà kápèjúwe yẹn kó má ju ẹ̀fọn lọ. inna Allah la yastahi an yadriba mathalan ma ba'udatan fama fawqaha. kódà kó má ju ẹ̀fọn lọ ọlọ́run ò ní tijú láti fi ẹ̀fọn ṣàpèjúwe fún wa ọlọ́run ò ní tijú láti fi tó ju ẹ̀fọn ṣàpèjúwe fún wa ó náà níbi erin ìdí yẹn tó fi jẹ́ pé ẹni tí ń kírun ti ń forí kalẹ̀ fọlọ́hún àfimú wa kalẹ̀ fọlọ́hún àfihàn pé àjẹ́ nǹkan kan níwájú ẹ̀ fàmáfà ọkọ̀ ha ẹni tó tún ju ẹ̀fọn lọ náà ọlọ́run ọba tún fi ṣàpèjúwe. fa'amma alladhina amanu fa'ya'lamuna annahu al-haqqu min ọlọ́run ọba ní gbogbo àwọn tí ọ̀rọ̀ ọlọ́run ọba bá yé tán ọlọ́run ọba gbọ́ ọlọ́run ò ní fi nǹkan kan ṣàpèjúwe àfi kán dodo lọ́lọ́run ọba ń sọ ọlọ́run fẹ́ kọ́rọ̀ òye wa ló fi fi ń tà lè tètè mọ́ ló fi ṣàpèjúwe ọ̀rọ̀ fún wa kọ́rọ̀ lè yé wa. wa amma alladhina kafaru fayaquluna madha arada Allahu bihadha mathala. ọ̀rọ̀ wọn bá ní ṣùgbọ́n àwọn tọrọ yé àwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ tán bá tọ́lọ́wọ́n bá ti fajá tó ti fi júwe tó fi ṣàpèjúwe tó fi ṣàfiwé àbí tó bi ibi tó ti fi ẹ̀fọn ṣàfiwé nǹkan wọn wà á máa sọ pé máa dá àrọ́ dálá òbí àdá masala kílọ̀lọ́n fẹ́ fààyàn níbi eléyìí ládùúgbò gbogbo ní ti ń bẹ́ ńlẹ̀ ó sì wá jẹ́ fún ọlọ́run ọba ni wọ́n á sọ bẹ́ẹ̀. yudhilu bi kàfíràn wa yahdi bihi kàfíràn. ọlọ́run ọba ni tóun bá ti ń fi nǹkan wéra wọn báyìí àwọn èèyàn kan mọ̀nà látara ẹ̀ ẹlòmíràn sì tara ẹ̀ sọnù. naam. وما يضل به إلا الفاسقين. àwọn àpèjúwe tọ́lọ́run fi lélẹ̀ yìí kò ní í sọ ẹnìkankan nù bíi sáwọn pòkì ìdí nìyẹn tó fi jẹ́ pé níbi àyà tá a gbọ́dọ̀ kọjá ń bẹ̀ a gbọ́dọ̀ sọ àwọn latoif èyí tó ń bẹ alatoifu atẹmfiliya awi latoifu dọribul amthal fil qur'an al-karim a sọ fún wa nínú àwọn àyà alukur'an tá a bá ní ká mọ̀ ká ní méní méjì méní méjì àwọn ibi tọ́lọ́wọ́n bá ti mẹ́ńṣán àwọn ẹranko tọ́lọ́wọ́n bá ti mẹ́ńṣán ẹranko ó lé ní one hundred and forty verses nínú alukur'an tọ́lọ́wọ́n bá ti mẹ́ńṣán àwọn ẹranko gbogbo àwọn ìran ẹranko tí wọ́n á ń bẹ pátá ọlọ́run ọba mẹ́ńṣán gbogbo ẹ̀ nínú kur'an. No kò sí ran ẹranko kan tó fẹ́ sọ kàtígórì rẹ̀ ibi tó belong sí specie rẹ̀ ọlọ́run ọba ti sọ nínú Quran ló fi jẹ́ pé ẹni tó bá wá jẹ́ pé field yẹn ní tiẹ̀ yóò tún máa lùwẹ̀ nínú ìmọ̀ Quran ni ló fi jẹ́ pé ààrí ibi tì í sí gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ká mọ̀ mọ̀ Quran kó má yé wa tìtúmọ̀ tìtúmọ̀ ibikíbi tá a bá padà fẹ́ yà sí àyà sílànà medicine ni. Famasi ni ẹnjìnírìn ni ibi kárí àyà sí ń a tún máa bá Quran a máa bá níwájú nínú fíldì tá a wà yẹn a tún máa bá Quran níwájú ni ìdí nìyẹn tó fi jẹ́ pé tọ́lọ́mọ bá wá ń dárúkọ àwọn ẹranko àwọn ọ̀nà méjì lọ́lọ́wọ́n bá fi ń dárúkọ wọn ìgbà míì ọlọ́wọ́n bá dárúkọ ẹ̀ nínú Quran ó lè jẹ́ wípé ọlọ́run fẹ́ dárúkọ rẹ̀ yẹn abilọ́nà mẹ́ta bayanan li tahrim bẹ́ẹ̀ lọ́n fẹ́ fi ṣàlàyé pé nǹkan yìí o mo ṣe lè wọ̀ fún yín o lè dárúkọ ẹranko yẹn àwọn àfa àkàgbò yẹn náà ma gẹ́gẹ́ bí al-khinzir gbàtọ́lọ́ ń dárúkọ ẹlẹ́dẹ̀ ibi tọ́lọ́ ti dárúkọ ẹlẹ́dẹ̀ nínú Qur'an látòkè délẹ̀ ibi pé ká má jẹ́ ni li ọba ti sọ. So حرمت عليكم الميتة والدم ولحم الخنزير لبيان تحريم ọlọ́run ọba dárúkọ ẹlẹ́dẹ̀ ń bẹ̀ yẹn wípé mo ṣe ẹran rẹ̀ mo ṣe lè wọ̀ fún yín ìgbà mi à máa bẹ ọlọ́run ọba dárúkọ ẹranko kan ó lè jẹ́ wípé ọlọ́run fẹ́ fi ṣàlàyé àwọn ìròyìn kan lè wáṣfì kúlókín zẹ̀mímín ọlọ́run fẹ́ fi sọ fún wa pé wà kan ò da yóò wá mú nǹkan tó kú díẹ̀ tí ọkàn wa máa ń kọ̀ lára ẹranko yẹn ọlọ́run ó wàá fi sàpéjúwe kì í ṣe pé ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nípa pé ẹ̀jẹ̀ ẹran ikú rẹ̀ mọ̀ jẹ́ ṣùgbọ́n ọlọ́run sọ nípa àwọn ti ń bẹ lára yín yóò wàá fi irú nǹkan yẹn náà tó ń bẹ lára àwọn إن أنكر الأصوات لصوت الحمير إن أنكر الأصوات لصوت الحمير ọba ni ẹyẹ máa pariwo e ẹ ń ṣàdúrà ara ilé ò gbádùn mọ́ ẹyẹ máa pariwo e torí wípé ariwo tí ọkàn máa kọ̀ tẹ̀yìn èyàn fẹ́ máa sábà gbọ́ lasọ́tò hamir ó náà ni tí kẹ́tẹ́kẹ́tẹ́ dọ́ńkì tí kẹ́tẹ́kẹ́tẹ́ bá pariwo téèyàn bá gbọ́ ariwo kẹ́tẹ́kẹ́tẹ́ èyàn ò ní fẹ́ kó dúró lẹ́gbẹ̀ẹ́ yàn níbi táriwo rẹ̀ burú sí táriwo rẹ̀ ò dáa èyàn ò ní fẹ́ gbọ́ rárá ẹ rí i pé lórí bíi ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó lo kẹ́tẹ́kẹ́tẹ́ ń bì láti fi ṣàlàyé àwọn ìwà èyí tó kù díẹ̀ káàtó tí ò yẹ kó wà nínú òṣèṣe wa. irú ẹ̀ náà níbi ti lo alkelb ajá èyí tá à ń sọ yìí tá a bá yà yìí dé ọlọ́run dárúkọ ẹranko yẹn láti fi sọ fún wa pé ìwà tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn yìí ò dáa torí pé ó fẹ́ jọ ìṣesí báyìí yóò ṣe ẹranko. ìgbà míì wá ń bẹ ọlọ́run ọba yóò dárúkọ ẹranko lè ronú lè fi ayatillahi ta'ala àwọn ọ̀nà mẹ́ta àtọ́lọ́run fi máa dárúkọ ẹranko ẹlẹ́ẹ̀kẹta kábà lè ronú sí àmì ọlọ́run tó ń bẹ níbi ẹ̀dá ẹranko yẹn afala yanzuruna ila al-ibili kayfa khuliqat. afala yanzuruna ila al-ibili kayfa khuliqat. ọlọ́run ọba fẹ́ ká ronú nípa ìdẹ̀rọ̀ òun lérí wa àti lérí ọ̀nà tó ń gbà dá ẹranko yóò wá dárúkọ ẹranko yẹn. al-khayla والخيل والحمير لتركبوها وزينة ọlọ́run ọba dárúkọ kẹ́tẹ́kẹ́tẹ́ ó dárúkọ ẹṣin ó dárúkọ ìbáka ọlọ́run lè tẹ̀ríkà búwa ìdẹ̀ra kẹ́lẹ́mọ́gùn wọn àwọn ọ̀nà mẹ́ta yẹn lọ́n fi máa ń sọ̀rọ̀ nípa ẹranko ní alukur'an ìmọ̀ kó ṣe wípé ọlọ́run fẹ́ sọ pé ẹranko yẹn ìwọ ni ká má jẹ́ àbí kó ṣe wípé ọlọ́run fẹ́ rán wa létí ìdẹ̀ra rẹ̀ lérí wa lérí ìdẹ̀kùn tó ṣe fún wa nípa àwọn ẹranko yẹn àbí látara pé ká lè ronú sí àmì ọlọ́run tó ń bẹ lára àwọn ẹranko yẹn tọ́lọ̀ bá afala yanzuruna ilal ibili kayfa khuliqat ẹ wá wòye síra nkúmi ẹ wò dáadáa ẹ wò bọ́lọ̀ wọn bá ṣe dá ẹ dákun jàmáà kí ló ń jẹ́ sáyẹ́nsì observation ní ṣáájú nínú science abẹ́ẹ̀kọ́ kí yòókù tó tẹ̀lé kí ni wọ́n á jẹ́ àfàlà ara ń dòrò ní ẹ wò ó dáadáa ẹ observe ẹ kẹ́yìn fa holocort bó lọ́wọ́n ọba ṣe dákìlọ́ lọ́wọ́n ọba dá síbẹ̀ ọlọ́wọ́n ọba ti pè wá sí gbogbo àwọn ìmọ̀ wọn yìí ìgbà míì ọlọ́wọ́n ọba sọ pé ẹ wá wòye sí nǹkan báyìí ni bómi ọlọ́run ṣe dá yín kẹ́nìkan ṣe wàá sọ pé embryologist lòun Islam ti sọ pé kí mùsùlùmí ó study nǹkan yẹn náà ó ti wà ń bẹ̀ àwọn ẹranko yẹn ewúrẹ́ tó ń sìn inú ilé ó fún lóúnjẹ lẹ́nìí ó wò ó lọ ó tún wò ó tún padà ó tún wò tó bá fi stọ́ọ̀dì ìṣesí rẹ̀ yẹn láàrin oṣù kan ó mú àwọn nǹkan kan jáde nínú ṣeṣe ẹ̀ ó lè sọ ìgbà tí ìfẹ́ máa darí wálé ntí ètè lọ́rùn àwọn nǹkan yẹn ntóbi sáyẹ́nsì nìyẹn observation ní àwa la yẹ kà á kún ṣùgbọ́n àwọn ìbò máa kà àwọn nǹkan yẹn kún tiwọn ẹyẹ kan máa ń fò kọjá níbi ojú windo rẹ̀ yóò sọ díẹ̀ yóò padà rí nǹkan kan mú jáde ńbẹ. afala yanzuruna ilal ibili kayfa khuliqat. afala yanzuruna ilal ibili kayfa khuliqat. àbí kó ṣe pé Ọlọ́run bá fẹ́ ṣàlàyé nípa ìwà kan tí ò da tó ń bẹ lára àwọn èèyàn kan ọlọ́run wa kí la fi lè júwe ìwà yìí fún yín tí ó fi yé yín ọlọ́run wa mú ìṣesí kan tá a kórira lára àwọn ẹranko ọlọ́run wàá fi júwe rẹ̀ fún wa kábàá létí bẹ̀ mọ̀ pé a ah, nǹkan yìí ò dáa ọlọ́run ọba lo himar masalu ladina. masalu ladina hamilu tawrata thumma lam yahmiluha kamathali himar kamathali himar yahmilu asfara. بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الفاسقين àwọn nǹkan tá a mú jáde yìí èyí tó pamọ́ sínú alukur'an nípa káfí nǹkan wé nǹkan pàápàá jùlọ lórí àwọn ẹranko nínú alukur'an ọlọ́run ọba tó dá wa ọlọ́run ọba ṣàdédé wo ẹranko kan àbí nǹkan kan kòkòrò kan àfiṣàfiwé ẹwọ alankabut aláǹtakùn pàápín téèyàn ò lè mọ̀ láyé tọ́lọ́run ọba sọ ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ní masalu ladina. masalu ladina takadu min dunillahi awliya. ọlọ́run ọba ní àpèjúwe àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run kàmásálì làǹkàbùtì tàkàdà ti bẹ́ẹ̀ tán. kàmásálì làǹkàbùtì tàkàdà ti bẹ́ẹ̀ tán. iná ọ̀hánà lùbùyù ti labẹ́ tó làǹkàbùtì. wà iná ọ̀hánà lùbùyù ti labẹ́ tó làǹkàbùtì. law kanu ya'lamun. law kanu ya'lamun. ọlọ́run láwọn tó ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run àpèjúwe wọ́n dà gẹ́gẹ́ bíi kàmásálì làǹkàbùtì ìyẹn wàá mọ̀ wò pé à ládùúgbò tó wà nílẹ̀ ọlọ́run wa ń fi wọ́n wé aláǹtakùn spider ìtàkàdá ti bẹ́ẹ̀ tán. kàmsálílà kàbó ti ìtàkàdá ti bẹ́ẹ̀ tán. ọlọ́run wa fi wọ́n wé ó dà gẹ́gẹ́ bí ilé wọ́n dà gẹ́gẹ́ bí aláǹtakùn èyí tó kọ́lé tí aláǹtakùn ìtàkàdá ti bẹ́ẹ̀ tán èyí tó kọ́ ilé nkínilé aláǹtakùn ó náà ní webs ẹ̀ okùn tí máa ta yẹn ọlọ́ni ẹ wá máa wo nǹkan wa inna awhanal buyuti labaytul ankabut bẹ́ẹ̀ sì ni ilé tó lẹ́jù tó yẹpẹrẹ jù ó náà nílé aláǹtakùn ìyẹn wàá mọ wò pé kí la fẹ́ mú jáde ńbẹ jẹ́mọ́ tó pọ̀ ó ń bẹ ńbẹ ọlọ́run ọba ní al-ankabut aláǹtakùn ìtàkàdàt ní èdè lárúbáwá tán bá ti lo táà yẹn abo nìyẹn alankabut lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n ń lò ó fakọ wọ́n ń lò ó fabo. àwọn afáwọn wa wò ó pé ọlọ́run ọba wa mọ̀ọ́mọ̀ specify pa bo nínú ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ nínú alamul hasharat ìgbésí ayé àwọn ẹranko wọ́n wá discover wípé àwọn tí máa ṣiṣẹ́ títa okùn léyìn abo ni nínú wọn. kùránì tí wàá lò ní tabo náà lẹ́yìn ìgbà táwọn èèyàn ò tí ì discover yẹn láyé tí wọ́n ṣe research débẹ̀ ittakhadhat baytan. kamasalil ankabut ittakhadhat baytan. ó dàbí abo aláǹtakùn èyí tó mọ tó kọ́ ilé ọlọ́run ọba pe ilé aláǹtakùn nílé ìsìzáà ní ti tàbùkù ní ti yẹ̀yẹ́ ni tẹ́lẹ̀ ni torí pé n ta ń pè nílé ó ní foundation yóò ní gànà yóò sì ní dáfi bò lérí ní ti ń jẹ́lé nìyẹn ọlọ́run wa ní tákàdá àti bẹ́ẹ̀ ọ̀nà àmọ́ ló ń kọ́lé ìyẹn lè má sí inú translation ṣùgbọ́n inú síyá contextual meaning bọ́rọ̀ yẹn ti ń bọ̀ torí pé ilé wo ló fẹ́ kọ́ ìsìtìzáàn ọlọ́run ọba ní ọ̀nà ń kọ́lé. Wa iná ọ̀hánà ìbòyó tí lábẹ́ ètò làǹkàbó. bẹ́ẹ̀ sì ni ilé tó yẹ̀yẹ́ pọ̀ tó yẹpẹrẹ púpọ̀ òun náà ni ilé tálántàkùn bá kọ́ bátẹ́gùn fẹ́ jù ilé yóò kúrò bẹ́ẹ̀ sí ìyẹn túmọ̀ sí pé ẹ wá wo wàhálà tálántàkùn ṣe kó tó parí ilé náà gbogbo wàhálà tó ṣe yẹn jẹ̀mọ́ abẹ́yẹn bákan fọwọ́ ṣe báyìí okuru ń bẹ̀ nìyẹn a pé gbogbo wàhálà tẹ́ni tí ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ṣe asán ni. ẹ wo tọ́lọ́run fẹ́ jẹ́ kó yé wa ń bẹ̀ gbogbo wàhálà tí ń ṣe yẹn pátá orí asán náà ni bẹ́sù fún lówó asán lówó yẹn náà bọ́ bá da láàárọ̀ kò ní da kẹ́yìn náà ni. àwọn afáà tún wáá jẹ́ kó yé wa wípé wáyé náà wọ́n ní ń bẹ̀ ọlọ́run ọba lò ní wọ́n lọ́wọ́ bá tún wọ́n ń rìn fáà nínú ìtumọ̀ mi pé àṣé fámìlì tó burú jáì bùyù tún bẹ wọ́n tún tún sí al-usra pé ìdílé tó burú jù tó yẹ̀yẹ́ jù labaytul ankabut torí pé ìdílé ti ankabut yẹn akọ aláǹtakùn níjọ́ tó bá ti gun abo ọjọ́ náà ni ó jalè láyé tó bá ti gun abo kò ní di ilẹ̀ òní ṣùgbọ́n láyé ṣé fámìlì nìyẹn àṣé àwọn tó lọ ń sọnù kuraani yẹn ìmọ̀ yìí ó máa yé wa sí lójoojúmọ́ ni jẹ̀mọ́ ẹ wá fẹ́ fi kuraani ìwé wo lẹ fẹ́ fi wé. àfàlà yàtọ̀ dàbẹ̀rù nàlú kura. lóbi jẹ́ pé kò gbúdọ̀ sọnù nínú ìdílé wa. àmú alákòló bẹ̀rù ọkọ̀fà. kò gbúdọ̀ má yí ọmọ wa gbogbo omi tó bá fẹ́ yà sí láyé ó gbúdọ̀ yé gbogbo fíìlì tó bá yà sí yẹn yóò tún máa bá kuraani wájú yóò tún máa lékún nínú ìmọ̀ tó bá wà ìmọ̀ tó dì mọ́. Akamu yẹn wà wà pọ̀ bẹ́ẹ̀ nú àwọn àpèjúwe tọ́lọ́ ń ṣe nú alukur'an. ọlọ́wọ́n ọba tó dá wa nínú àyàtà kàtán ọlọ́wọ́n ọba fi ẹni tí yahudi onímọ̀ àwọn yahudi ẹni tó nímọ̀ tó padà wá pàmọ̀tì àtúnyẹ lánàá ọlọ́run wá lo gbólóhùn fansalaka miniha a sọ fún wa pé al òun náà ni ìgbà tí ẹranko tó bá bọ́ àwọ̀ rẹ̀ náà ń pè ní insilah àbí téèyàn bá fi ọ̀bẹ bọ́ àwọ̀ ẹran lábọ́ sọ pé insalaha ọ̀sàláha rẹ̀ àwọn àfáà wa mú jáde ń bí wípé àṣé àfiwé tọ́lọ́run ọba ṣe ń bẹ̀ yẹn ọlọ́run kan dárúkọ ejò ni hmm. àfáà wa imam eh, asọ̀bù ni wọ́n ní fansalaka minal ayat kama tansalikul hayata min jilidiha. wọ́n ní fansalaka ìtumọ̀ ẹ̀ ni pé ọwọ́ abọ́wọ́ ọbọ̀ ìmọ̀ kó lára ẹ̀ ọbọ̀ tọ́lọ́n kó lára bí ìgbà tí ejò báyìí kí ni o tó bọ́ àwọ̀ kó lára ẹ̀. níbẹ̀ yẹn àwọn nǹkan yẹn náà ń bẹ nínú tí àwọn olùmọ̀ tọ́lọ́hún bá ń dárúkọ àwọn ẹranko mi inú kura tó bá fẹ́ fi ṣàfiwé ọlọ́hún ò ní mẹ́ńṣán orúkọ ẹranko yẹn ṣùgbọ́n yóò mẹ́ńṣán ìṣesí kan tó kọ́mọ̀ sí ẹranko yẹn. wala tusa'ir khaddaka linnas. ọlọ́hún ọba ó fẹ́ sọ̀rọ̀ nípa ràkúnmí gbogbo ibi tọ́lọ́hún bá ti fẹ́ lo ràkúnmí lápọ́nlé púpọ̀ nínú ẹran ọlọ́hún èyí lo ràkúnmí kó fẹ́ fi portray ní ò dáa àbí ìwà tí ò da àbí abiti tí ò da ọlọ́run kì í sọ pé gẹ́gẹ́ bí ràkúnmí ọlọ́run ní lò bẹ́ẹ̀ ọlọ́run lè lo kẹ́tẹ́kẹ́tẹ́ yóò lo kẹ́tẹ́kẹ́tẹ́ ṣùgbọ́n tẹ́ pé ràkúnmí ni ọlọ́run ò ní lo ràkúnmí fún nǹkan yẹn tọ́lọ́run bá fẹ́ lo ràkúnmí kò ní dárúkọ ẹ̀ tó bá fẹ́ fi portray ṣàlàyé ìwà kan attitude kan tí ò da ọlọ́run ò wá ní dárúkọ ràkúnmí yóò wá mú ìṣesí kan àbínú àdámọ́ kan tó ń bẹ fún ràkúnmí tó yẹ pé àwọn tó bá nímọ̀ nípa rẹ̀ nìkan ló lè yé pé ràkúnmí lọ́wọ́ ń sọ. ọlọ́ni wàlá tó sọ ìrìnkàdàkà lè nọ́ọ̀sì. wàlá tó sọ ìrìnkàdàkà lè nọ́ọ̀sì. tá a bá fẹ́ tu a sọ pé wàlá tó sọ ìrìnkàdàkà lè nọ́ọ̀sì má ṣe máa ṣe gbéraga sáwọn èèyàn ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ó jù yẹn lọ nítorí àwọn bá fẹ́ mú jáde fún wa ń bẹ̀ yẹn ó fẹ́ jújù yẹn lọ wàlá tó sọ́hìn kadakalin asọ́àrù dáhùn yusibu ibila fayelwi bi icunuku asọ́àrù àìsàn kan ni kò sẹ́ran kò sẹ́ kò sí ẹranko kan tá àìsàn yẹn máa ń ṣe ràkúnmí nìkan àìsàn yẹn máa ń ṣe ẹni tó bá ti wá mọ ràkúnmí dáadáa tó mọ àwọn àìsàn tí yóò wá gbàgbọ́ yìí ńtọ́lọ́wọ́n bá sọ ń bí ọlọ́run ò dákọ̀ ẹ̀ ṣùgbọ́n lóun wá fi nǹkan kan náà àwọn ìṣesí kan tó yẹ pé ẹni tó bá súnmọ́ àwọn tó ń sin ràkúnmí èyàn ó gẹ̀tẹ̀ nyẹ làwọn àfúnímọ̀ tafsir ní ó fi ní ọlọ́run ọba ń fi àfiwé ọlọ́run ọba ní wàhálà tó sọ ẹ̀rín tó ń pè ní àsọ àrù tọ́lọ́run ti wá fa fíìlì yẹn yọ àìsàn kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ràkúnmí nìkan àìsàn yẹn máa ń ṣe tó bá ti wá ṣe ọrùn rẹ̀ ó máa lọ báyìí ọrùn rẹ̀ ó máa yí bí èyí ti máa ń ṣe adìyẹ yẹn ṣùgbọ́n ìyún tiẹ̀ ju yẹn lọ ṣe wàá mọ̀ wípé ràkúnmí ti ń lọ níwájú báyìí tọ́run rẹ̀ wá ń lọ sẹ́yìn ti ń lọ sẹ́yìn ọlọ́run ọba wá fi àpèjúwe nǹkan méjì la fẹ́ mú jáde ńbẹ̀ ọlọ́run fẹ́ fi wé pé ìwọ tó ń gbéraga ẹni àbùkù ni ọ́ ẹni tí ń gbéraga jẹ̀mọ́ téèyàn bá ń bá a sọ̀rọ̀ ó lè ẹ̀hẹ́n mò ń gbọ́ rẹ̀ kò ní kọjú sí ọ yóò kọ̀ pàkọ́ ọlọ́run wàhálà tó sàn ìrìn kàdákà má ṣe máa yí parikẹ́ rẹ ní ti gbéraga sẹ́ni tó ń bá ọ sọ̀rọ̀ ní ti fàárì ọlọ́run wa sọ ọ́ lọ́nà tàpọ́nlé ọwọ́ àmọ́ fi sọ ní ti yẹpẹrẹ ní àbùkù ni ọ́ ọ yàtọ̀ sí ràkúnmí táìsàn lọ́rùn lọ́rùn kọlù. ẹ wà àwọn ìtumọ̀ tó pamọ́ sábẹ́ kẹlẹ́mọ̀ yẹn wàlá tó sọ asọ́ àrùn yẹn ràkúnmí ni àìsàn yẹn máa ń ṣe ìyẹn túmọ̀ wípé wàlẹ́ àtúnṣan irinka dákàkàlì ibili ọlọ́run wa dá kọ̀ ràkúnmí ó wá mú fíṣọ̀ yẹn wá nínú òṣèṣe ràkúnmí àyè mi tún bẹ tọ́lọ́wọ́n bá ti lò bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní fàṣàrìbù náà ṣùrìbàlì hìí. fàṣàrìbù náà ṣùrìbàlì hìí. ọlọ́wọ́n bá ní ṣe àwọn ọmọ náà ọlọ́wọ́n má ṣe wá lọ́mọ náà tí wọ́n bá wọnú náà omi tí wọ́n máa mu omi gbóná ni omi tó yẹ pé tán bá ti gbé súnmọ́ wọn báyìí yẹ́sù ìlújú ooru omi gbóná yẹn yóò bó gbogbo àwọn ojú wọn pátá wọn ò tí mu ooru ẹ̀ ṣùgbọ́n látara òǹgbẹ tí ń gbẹ wọn yẹn òǹgbẹ yẹn ó lágbára débi pé wọn ò ní bìkítà wọn ò dẹnu kọ́ tí wọ́n bá wá mú ọlọ́run ní fàṣàrìbù nàṣúrí balẹ̀ hìm. fàṣàrìbù nàṣúrí balẹ̀ hìm. wọ́n máa mú omi ẹ ní mímu hìm kí ń jẹ́ hìm hímù yẹn alhuyam rakumi tí àìsàn kan kọlù oníjẹbẹ àìsàn yẹn rakumi nìkan náà ní máa ṣe tó ti ṣe rakumi kò sómi tó mu láyé kò lè rẹ̀ ń gbẹ́ bó mu gbogbo omi odò òun gbó tó máa gbẹ tí ó fi kú ọlọ́run wa lọ mu wa níbẹ̀ yẹn ọlọ́run wa fi pé bí ọmọ náà ó ṣe máa mu mi ọlọ́run wa ní ká lọ wà pójúwe ràkúnmí kì í ṣe ràkúnmí tó ń gbẹ́ngbẹ́ àìsàn ti kọlù kò ó ì ì ì ì báyìí ni ó máa mú bómi ṣe wá gbóná tó jẹ mọ́ àtẹ̀yẹn tó mú iyì ìnira òǹgbẹ ìnira omi yẹn náà méjèèjì papọ̀ fọ́ máa ẹ wo tẹ̀sùwìr picturization tọ́lọ́wọ́n bá fún wa bó jẹ́ jẹ́ pé ààrí ṣùgbọ́n àmọ́ ka Quran yóò sì dàbẹ̀ nípa ń wo àwòrán ẹ̀ ló fi jẹ́ wípé bó o lè yàn ṣe kí la fẹ́ fi alukoran la fẹ́ fi wé ìdí nìyẹn téèyàn ò lè fi láwùjáde tó bójá kí á mọ̀ pé kò yé mi kò sì lè má yọ àwọn àlàyé yẹn kún ní fi wá máa ń ṣèyàn lé mọ̀ bàbá ń rẹ kọ́là ọlọ́run wí aláwọ̀ ọlọ́run rọ́bù ọba kọ́là kàlákọ̀ ọ̀dà ṣé tẹ̀síìrì lè yùn kọlákọ ó dá samawati sama méjèèje wàládì àti ilẹ̀ fi nínú síta mẹ́fà àyàmì ọjọ́ Allah kò ní iye wa tó o bá ti mọ̀ pé bó ṣe ń tu nìyẹn má gbégbá tafsir torí pé ẹni tí ń túmọ̀ Qur'an tẹ̀rùjùmọ́ ni ó ń sọ ń tọ́lọ̀ ń wí fáwọn èèyàn ni ó gbúdọ̀ sọ́ra ọlọ́run ọba mu wá bẹ́ẹ̀ ọlọ́run á mú wa bẹ́ẹ̀ kò ní dárúkọ ẹranko yẹn yóò sọ àwọn nǹkan kan tó kọ́mọ̀ nínú ṣíṣe ẹranko yẹn ọlọ́run ọba mú wa tá a fi wá mọ̀ wípé ah, ẹranko yẹn ọlọ́run ọba ló ń sọ ló fi ń ṣàfiwé ẹ̀ ọlọ́run ọba nínú àyà èyí tá a yìí ọlọ́run ọba wa dárúkọ ejò ṣùgbọ́n kò dákọ rẹ̀ gangan ó lo al nínú ṣe sí ejò ní ọlọ́run ọba ní fansala khawatul alayhim naba alladhi atayna wa ayatina fansala minha. watlu alayhim naba alladhi atayna wa ayatina fansala minha. ọlọ́run ọba ní ẹ̀ka fún wọn naba alladhi atayna wa ayatina rẹ̀ ànábì ké fún wọn kà fáwọn Yahudi àwọn ìtàn arákùnrin kan ọ̀rọ̀ nípa arákùnrin kan tá a fún ní mọ̀ ajé kó mọ ọ̀rọ̀ ọlọ́run ó yé fansala kọ̀mínà ó bá wa bọ́rí kúrò ń bi ìmọ̀ yẹn kò lò mọ̀ yẹn mọ́ ó wá ń lé ayé a ti sọ̀rọ̀ lórí yẹn lánàá ọlọ́run wá ní fansala kọ̀mínà ọlọ́run ọba ọ̀sọ́ pé falam ya amalibi ha kò fi ṣiṣẹ́ ọlọ́run ò jẹ́ kọ́rọ̀ yín wá mubashar ọlọ́run wá dálò láfiwé fansalakha minha ayé kàmọ́ tansalekhu la hayatu min jilidiha. Allahu akbar. gẹ́gẹ́ bí ejò ṣe máa bọ́wọ́ tí ó bọ́ àwọ̀ rẹ̀ báyìí ó náà wá bọ́ ìmọ̀ kúrò lára gẹ́gẹ́ bí ejò tó bá ti wá rédíò rí níbi tó ti bá wà ní ah ntọ́lọ́ ń sọ nìyẹn o kò ní sẹ́kù kankan ìyẹn túmọ̀ pé ìmọ̀ ìyẹn tán lára ẹ̀ ẹ̀ lérí kẹ́ ẹ̀ pẹ̀lú onímọ̀ mọ́ ìyẹn kún ayé lẹ́nu kọlọ́n kó sọ wa ń bẹ̀. nínú ààyè tọ́lọ́wọ́n ọba ti mẹ́ńsán ejò indirectly ọ̀kan lélẹ̀ àwọn okọ mẹ́ta ọlọ́run á pe ejò nínú Quran alhayyatu ọlọ́run á pe bẹ́ẹ̀ ọlọ́run tún pe ejò ní afuban nínú Quran. No ìgbà mi ọlọ́run tún pe tò ní jáánú nínú Quran ìdí yẹn tó fi jẹ́ pé pẹ̀lú ìwádìí àwọn àyè kan ń bẹ tọ́lọ́wọ́n ọba ti ti dárúkọ ejò ó kàn sọ ìṣesí wọn àdúgbò àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ reptiles zawahif ọlọ́wọ́n ọba ní fàmí ní ń man yamshi ala فمنهم من يمشي على بطنه àyà yẹn látòkè sọ́rọ́tù nọ́ọ̀rù láti ibi tó ti bẹ̀rẹ̀ yẹn ó ń bẹ̀rẹ̀ bẹ̀ فمنهم من يمشي على أربع ومنهم نعم ó ń bẹ̀rẹ̀ bẹ̀ bẹ́ẹ̀. فمنهم يمشي على أربع والله خلق كل دابة من ماء ọlọ́run bá ní gbogbo nǹkan tí ń jẹ́ dábà pátá kullu ma yadubbu ala al-ard fahuwa dábà gbogbo ohun tí bá ti ń rìn lórí ilẹ̀ báyìí dábà náà ni wọ́n ọlọ́run ọba ní gbogbo wọn mo dá wọn láti bí omi omi ní akọ oògùn abo yóò fomi sí lára ọlọ́run ní gbogbo dábà àwọn èèyàn náà dábà ni wa ọlọ́run ọba ni mo dá yín láti ibi omi. faminhum man yamshi ala batni wa minhum. ọlọ́run ọba bẹ̀rẹ̀ faminhum man yamshi ala batni èyí tọ́lọ́run fi bẹ̀rẹ̀ ni ọlọ́run ọba ló ń bẹ nínú dábà èyí tó pé àyà làwọn fi wọ́ níbẹ̀ yẹn ọlọ́run ti dáko ejò àbí ò dáko ẹ̀ àti gbogbo àwọn ìran ẹ̀ reptiles ló fi jẹ́ pé ìwọ tó wá lọ ń kẹ́kọ̀ọ́ nípa àgbáyé àwọn ẹranko ó máa lù ẹnu Quran ó máa mú tiẹ̀ ń bẹ̀ ó máa wọ̀bẹ̀ ó máa jáde ó máa fi ṣe reference táwọn mi ò sì lè rí ṣe professor tó kọ ò lè rí yẹn ṣe tí o bá jẹ́ mùsùlùmí ló fi jẹ́ káwọn mùsùlùmí ẹgbàá pilẹ̀ lọ́dọ̀ wọn ẹ̀yin ẹ̀ develop ẹ̀ pẹ̀lú àwọn èyí tó ti wà lọ́dọ̀ tiwa tẹ́lẹ̀ kò sí àwa náà là excel torí pa ti ní ìpìlẹ̀ ìmọ̀lára tẹ́lẹ̀ tẹ́ ẹ bá ti gbà á ẹ̀yin ó dìvẹ́lọ́pù ẹ̀ lọ́dọ̀ tí yín báwọn tó ṣáájú ṣe ṣe nìyẹn nínú ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn philosophers láyé ìjọ àwọn scientists tó ṣáájú àwọn mùsùlùmí translate ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé láti inú èdè Yunani èdè Greek wọ́n translate ẹ̀ sédè lárúbáwá wọ́n wo àwọn ìpìlẹ̀ yẹn wọ́n wá tún fi kún ìdí nìyẹn táwọn mùsùlùmí fi ṣáájú nínú ìmọ̀ ní golden age alasul abasi abbasid period ni wọ́n fi ṣáájú nínú ma ọlọ́run ọba nínú àwọn ẹ̀dá tó ń ọlọ́run ọba dáfa mí ni wọ́n máa ń yá mùsùlùmí alábàtọ̀ ni yìí ó ń bẹ nínú àwọn tó ṣe pé àyà làwọn fi wọ́ ó ń bẹ nínú àwọn dábà tó ṣe pé àyà làwọn fi ń wọ́. wà nínú mẹ́yìn yẹ́mùsì aláàrìjìnlẹ̀ yìí. ó ń bẹ nínú wọn ẹ̀yìn èèyàn náà kó sínú ẹ̀ àwọn kan ń fẹsẹ̀ méjì rìn ó ti kọ́ wa sínú àbí ó kọ́ wa sínú famini wuma ya mushi ala arba'in. wàhùnmá ya mushi ala arba'. ó tún wá ń bẹ nínú àwọn tó tún mẹ́rin làwọn fi ń rìn ẹ tún tọ́ka sí mi. yakhluqu Allahu ma yasha. bọ́lá bó ti èyí tí ń fò náà yóò lẹ́sẹ̀ tó bá bá abẹ́ẹ̀kọ́ ó tún sọ̀rọ̀ ti fífò yẹn náà ma min tọ́ yẹn yatiru bi janahihi illa umamun amsalukum. wa ma min dabbatin fil ardi illa ala Allah wa ma min dabbatin fil ardi illa ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم. tó bá fẹ́ sọ pé ọlọ́run mà dárúkọ tẹ́yẹ̀ ó ti jáde ń bẹ̀ torí pẹ́sẹ̀ méjì náà ni ó fi rìn bó bá fẹ́ gbọ́ ọlọ́run tó wá ti sọ́ńbò mi ọlọ́run ní sẹ́yìn ráwọn gbogbo tí ń fò pátá tí wọ́n níyẹ̀ tí wọ́n fi ń fò nation làwọn náà bí ẹ̀yin èèyàn náà wọ́n níran ìran ẹyẹ olóńgó ń bẹ ìyan ìran ẹyẹ àdàbà ń bẹ umamuna amsalukum báwo ọlọ́run ọba ṣe dá wa nìyẹn ọlọ́run ọba sọ̀rọ̀ nípa ẹranko animals nínú Qur'ani tá a yọ ká má wàá gbé nǹkan yẹn jáde nínú Qur'ani ká má fi àyè kẹlòmíì rò pé wọn ti ń ṣe research lórí àwọn ẹranko àwọn òyìnbó wọn ń try gan lórí ẹranko là wọn ò máa tọ Qur'ani lẹ́yìn ni àwọn ẹranko tó mà láyé àwọn characteristics kan tó ń bẹ lára àwọn ẹranko tí wádìí ò débẹ̀ láyé Qur'ani ti sọ. gbolu tí wọn ń bẹ nínú ìwé yìí tó kún nímọ̀ tó báyìí náà la wá sọ di wípé kèfèrí ó wàá rí ọ kó bá ń ké kurani mẹ́ta kí n pàgbó fún ọ. èyí ó sì mírí subhanallah ṣé kurani náà ìbá ṣe pé n ti bẹnu kurani yẹn yé ni ìbá ṣe pé n ti bẹnu kurani tó bá mọ̀ túmọ̀ n ti bẹ́ńbẹ́ kò ní ka sọ kurani kó ka sọ ní tẹ́ńbẹ́lẹ́ báyẹn kurani fẹ́ yí gbèsè ayé wa padà ó fẹ́ yí àlámọ̀rí ìsẹ̀mí wa padà kúrò níbi àìdá lọ síbi dáadáa kúrò níbi dáadáa lọ síbi dáadáa èyí tó tún ju dáadáa lọ. ọlọ́run ọba wa sọ̀rọ̀ nípa àwọn reptiles èyí tó ṣe wípé ejò jọ kan níbẹ̀ ọlọ́run tún dárúkọ alhaya ejò nínú alukur'an ó ń bẹ níbi tọ́lọ́run ọba ti sọ̀rọ̀ nípa ejò ọlọ́run fa alukọ́ha fa idha hiya hayyatun tas'a. fa alukọ́ha fa idha hiya hayyatun tas'a. ọlọ́run gba tí musa ju ọ̀pá lẹ̀ sàdédé ni ọ̀pá yẹn bá di hayyatun òdejò tas'a ejò náà wá ń rìn lọ́dọ̀ àwọn Lárúbáwá tí bá ní hayyatu ló fi jẹ́ pé nínú èdè kò sí ti ń jẹ́ synonyms <laughs> kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àkànlò ni kò sí ti ó gbé túmọ̀ gbólóhùn méjì ò lè gbé túmọ̀ kankan náà jáde a lè ní nearest ìmìnì wọn ò súnmọ́ ara wọn nínú túmọ̀ ṣùgbọ́n ká wá wà synonymous sí hundred percent rárá hayatu ó wà synonymous sí thuban ṣùgbọ́n nínú èdè wọn tún yàtọ̀ síra wọn nínú èdè lárúbáwá haya tán bá ní haya ejò ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe wá rí yẹn ejò yẹn wọ́n ń lo kẹ́lìmọ̀ háyà àtakọ ejò àtabo ejò wọ́n ń lò ó lè ní húwà háyà tún ó lè ní híyà háyà tún yutlaku ala dhakar wal untha wọ́n a máa lò wọ́n tún wá ní ejò kan ń bẹ́ẹ̀ àwọn ejò tó ṣe wípé ẹ̀mí rẹ̀ máa gùn wọ́n máa ń pè ní háyà wàsúmìyàtì háyàtún wàsúmìyàtì háyàtán lè túlẹ̀ háyàtì ha. Hayat wọ́n pè ní haya torí pé ìran kan nínú ejò ní ẹ̀mí ẹ̀ máa gùn púpọ̀ ẹ̀ sì rí minal hayati náà wàá pè ní haya ọlọ́run ọba mẹ́ńṣẹ̀ yẹn nínú alukur'an ọlọ́run tún lu thuban láàyè mí nínú alukur'an fa alkọ́ hasọ fa ìdáhìyà thubanun. مبين فألقى عصاه فإذا هي ثعبان مبين Ọlọ́run nígbà tí Musa ju ọ̀pá rẹ̀ ni ọ̀pá yìí sì di ثعبان Ọlọ́run ò sọ pé háyà ó tún pè ní ثعبان مبين àwọn àfáà ní ọ̀rọ̀ yìí ò ti yàtọ̀ síra wọn àwọn tọrọ wáyé tán láwọn fẹ́ mú àṣìṣe jáde ní Qur'an wọn wà ní ẹ gbàtí háyà tọ́lọ́ ń lo háyà níbi kan the same incident náà lọ́wọ́ bá ń sọ ó tún lọ sọ̀rọ̀ báyìí láàyè míì àwọn afáàjẹ kò yẹ wá wípé ejò tí ọ̀pá Musa dà àwọn nǹkan kan ń bẹ lára ejò yẹn tó yẹ pé gbólóhùn kan ò lè gbé jáde tọ́lọ́wọ́n fẹ́ jẹ́ ká mọ̀ háyà ó ń lè jò yẹn sọ̀rọ̀bán ìṣesí sọ̀rọ̀bán ó tún bẹ lára ejò yẹn tán bá pe jò ní àsọ̀rọ̀bán ejò tó gùn tó sì tóbi Allahu akbar. náà máa ń pè ní sọ̀rọ̀bán lè dọ̀kọ̀ àmọ́tì torí pé máa dàtú fa àyìn àti bá tẹ̀dúlù alal imtidad ẹ́ wal imbisat ó túmọ̀ sí nǹkan tó bá gùn tí nǹkan yẹn sì fẹ̀ tán bá sa'aba láti bẹ tọ̀ọ̀bán ejò ńlá tó gùn tó tóbi ọ̀pá tí Musa jùúlẹ̀ ó dejò lọ́lọ́run fi sọ pé háyà níbẹ̀ yẹn láti mọ̀ pé jò ló dà ṣùgbọ́n rúùn ejò wo ni tọ́lọ́run ọba tún lọ tún sọ níbo míì kó pé ní sòkò bá àní mọ bẹ́jọ yẹn ti tóbi tó. ìyẹn ó máa jẹ́ rọ́dù fáwọn orientalist torí pé ní àbá kàǹkà ẹ̀rí oríṣiríṣi nǹkan tí wọ́n sọ nínú àwọn tá kọ́wọ́ bọ̀ nìyẹn pé why so contradiction no ọlọ́run ọba ń ṣàlàyé ẹ̀ ká lè mọ irú ọ̀pá kékeré tí Musa sọ ọ́ lẹ̀ yẹn ó dejò irú ìran wo ni nínú ejò sùnbàn. fa alkọ aṣọ fa ìdáhìyà sùnbànù mubí. fa alkọ aṣọ fa ìdáhìyà sùnbànù mubí. ẹ wo àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá fi lo gbólóhùn ejò tó fi ṣàlàyé ọ̀rọ̀ kó bàa lè yẹ wa nú alukur'an èyí tá a wá tú kur'an dìde fansalakọ̀ mi ní ha ọlọ́run wàá dárúkọ ejò yẹn gangan bẹ̀ ó wàá dárúkọ shay'un min lawazimihi. Allahu ó dárúkọ nǹkan kan nínú àwọn ntí àmọ̀mọ́ ejò òun náà ní kí ejò máa bú epo kó máa bá ẹ̀ ọlọ́run wàá fi ẹni tó bọ́ sọ ìmọ̀ọ́lẹ̀ ó bọ́ sọ dáwà alẹ̀ òun ò ti dáwà mọ́ ó bọ́ sọ lílo ìmọ̀ọ́lẹ̀ òun ò lò mọ́ mọ́ ẹ má gbèmí láfa mọ́ ẹ má gbèmí ní alájì mọ́ ẹ má gbèmí lẹ́ni ọlọ́mọ́ nítorí nǹkan tó ń wá láyé ọlọ́run wá fi wé e jò nígbà tí ìjò bọ́ àwọ̀ rẹ̀ sílẹ̀ ẹ rí i pé látòrí délẹ̀ ni ó ti bọ́ káwa lè mọ bímọ ó ṣe kúrò lára ẹni tó lóun ò lò mọ̀mọ́ ìmọ̀ yìí ò ní kù sí lára mọ́ àtàlà yúrọ̀ ẹ gẹ́rù balẹ̀ ìdí ni wọ́jà àhìlẹ̀ ẹ wá ní rí àyàfi kẹrin sálàyé mọ̀ kan àyà tó ti mọ̀ tẹ́lẹ̀ bọ́ bá fẹ́ kó tiẹ̀ yóò síkà àdìsí tó ti mọ̀ tẹ́lẹ̀ bó bẹ́ẹ̀ fẹ́ ka yẹn balabala ni ó tu bẹ́ẹ̀ sì ni oníkọ́ gbogbo yẹn tẹ́lẹ̀ ọlọ́run ọba wa fi yẹn ṣàpèjúwe fún wa fansala kọ́mìnì àfa àtibá oṣù ìtọ́. fansala kọ́mìnì àfa àtibá oṣù ìtọ́. ọlọ́run ọba nígbà tó wá kọ́ tó daṣẹ́ lẹ̀ lọ́lọ́run ò lo ìmọ̀mọ́ lọ́lọ́run ò ṣètò ọlọ́run ọba mọ́ fa àtibá òòṣà ẹ̀tọ́ èṣù wa tẹ̀lé èṣù náà wà bá a daṣẹ́ pọ̀. fakana nínú oògùn rí. ọlọ́run ni wàá jọ kan nínú ẹni tó sọnù ọlọ́run mọ̀jà sọnù. àlàyé díẹ̀ làpọ̀ ìfù díẹ̀ tá a fẹ́ mú wa nípa ọ̀rọ̀ tẹjọ nìyẹn. nínú àyà yìí kan náà ọ̀rọ̀ lọ síbi ìtajà famathalu kamathali kelbi ومثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون àṣàlàyé fún wa lánàá èèyàn lè máa ṣe mọ̀ pé ládùúgbò ẹranko tó ń bẹ ńlẹ̀ sí ẹranko tó lọ́rọ̀ ní ká má tún jẹ ló wá fi ń ṣe àpèjúwe hekima ń bẹ ń bẹ ọgbọ́n ń bẹ ń bẹ òye ń bẹ ń bẹ ìwádìí tọ́lọ́hún fẹ́ ká ṣe ó ń bẹ ń bẹ nínú alukur'an pé kọ́lọ́hún ọba ó dárúkọ ajá ní pọ́nbélé ààyè mẹ́ta náà ní látòkè délẹ̀ ní kó dárúkọ yàtọ̀ sí mukalabin ṣùgbọ́n kó dárúkọ alkelp nínú kur'an ọ̀nà mẹ́ta péré náà ni méjì ń bẹ nínú suratul kahf ẹ̀yọ̀kan ń bẹ nínú suratul a'raf èyí tí ń bẹ nusratul kaf ọlọ́run fi ń sọ̀rọ̀ nípa ajá àwọn ashabul kaf ṣùgbọ́n nínú suratul araf ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó sọ̀rọ̀ nípa ajá ó wá fi ṣe àfiwé àpéjúwe ọlọ́run ọba ní famathalu kamathalil kalb. famathalu kamathalil kalb. تحمل علي الهم ọlọ́run ọba ní àpèjúwe àwọn aláìgbàgbọ́ àwọn tán kọ̀tọ̀ lọ́hún kò yàtọ̀ sápèjúwe ajá. in tahmil alayhi yalhaf. bẹ́ẹ̀ bá di ẹrù ru ajá bẹ́ẹ̀ bá dà láàmú bẹ́ẹ̀ lé léré bẹ́ẹ̀ fìtínà ajá yalhaf yóò máa yọ ahọ́n dínú ní. àwòtẹ́ tìrókò yalhaf. bẹ́ẹ̀ sì fa jálẹ̀ bó fi àtàárọ̀ sinmi bọ́ba tún dìde lójú oorun yóò mọ ẹ̀yọ ẹ̀hán dínú ni ajá nìkan nínú gbogbo ẹranko òun ló ní ṣèṣì yẹn ajá òun nìkan ló ní ṣèṣì yẹn àwọn ẹranko tó kù tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá sáré àbí tí wọ́n bá ṣe wàhálà làwọn máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ajá ó sáré kò sáré ìyáálé ha òun ó máa ṣe bẹ́ẹ̀ a pé ìṣesí yẹn fíṣọ̀ yẹn ọlọ́run fẹ́ ká máa máa já bọ́lọ̀ wọn ọba sọ ta ló ń fẹ́ sọ pírípọ̀ ló dájá ìdí nìyẹn tó fi jẹ́ wípé kì í ṣe pé sọ pé ẹ̀ ká máa jẹ́ ṣùgbọ́n lọ́n fẹ́ fà kò síbi nǹkan kankan bó ti wulẹ̀ kó mọ inú ẹ̀dọ́ ọlọ́run á rí nǹkan mú jáde ńbẹ̀ pàfi kò lè ṣe é. làwọn àyà tún tàbí ló wà láàánú àdúgbò. تدل على أنه واحد ọlọ́run ọba ó dúró lórí ibẹ̀ yẹn ó sọ̀rọ̀ fún wa lórí tajà ọlọ́run tó wá sọ nípa al-an'am al-an'am alẹ́ranko mẹ́ta ló papọ̀ ní lárúbá ń pè ní an'am al-baqara màálù al ràkúnmí al ìtìjẹ́ ghanam àwọn tó kó sábẹ́ ghanam ó pọ̀ àgbò ghanam ni ẹ kí ni abo àgùntàn gánàmù ni àwọn ewúrẹ́ mẹ ewúrẹ́ létàǹsìwọn náà màázù gánàmù ló náà bákan náà àwọn bùnsúrú mèsòrò gánàmù làwọn yẹn náà gbogbo àwọn yẹn fọlù sábẹ́ gánàmù gbogbo wọn náà wá jẹ àlànà àmì tẹ ẹ bá wá wo gbogbo àwọn ẹranko yẹn pátá èyí tá a kàkà lẹ́yìn náà àwọn ẹranko ó dijọ́ mélòó téèyàn dáko tájà lọ wọbẹ̀ tó bá nǹkan kó jẹ́ naam ajá ò ní wọbẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ń da màálù lọ ẹ màálù ẹ má yabẹ̀ wọn o ẹ sọ bẹ́ẹ̀ fún wa mi ò ní lè tẹ̀lé ń lọ òde lónìí o ẹ má yabẹ̀ yẹn o ṣé màálù ọgbọ yóò yabẹ̀ kódà kẹ́ ẹ̀ nà wọ́n lánàá pé wọ́n yabẹ̀ wọ́n tún yabẹ̀ ràkúnmí òun sẹ́ wọn díẹ̀ ṣùgbọ́n òun náà ara wọn náà ni àyítọ́ wa burú jù ní gánàmù ewúrẹ́ torí pé ewúrẹ́ rọ́mùsù ló jẹ́ símbọ̀ àìgbọràn léwúrẹ́ kódà nínú gbogbo èdè àtànú èdè yorùbá wa ewúrẹ́ jẹ́ ẹran ilé ó máa ń jìyà púpọ̀ nítorí àìgbọràn rẹ̀ tí ẹ rí gbogbo àwọn nǹkan yẹn nínú literature ó nítumọ̀ lọ́dọ̀ tiwa ó ní ní tán fẹ́ fàyọ̀ ńbẹ àkọ́kọ́ náà wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ń sọ ìṣesí ewúrẹ́ yẹn fún wa. gbogbo àwọn nǹkan yẹn àká ilé ìwé mélòó náà ti ń sọ yẹn mọ́ gbogbo kìíní yẹn ní papọ̀ mọ́ èèyàn lára gbogbo ẹ̀ ní papọ̀ tí ń build the personality yẹn ṣùgbọ́n lẹ́ni àti fojú rẹ̀ náà gbogbo àwọn nǹkan yẹn ẹran ewúrẹ́ rọ́mùsù ló fún àìgbọ́ràn ó wà nù Yorùbá bẹ́ẹ̀ ó wà nù èdè míì náà bẹ́ẹ̀ ó wà nù Lárúbáwá náà bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá fi wá ní walakọ́dí darọ́ haná lìjà haná makẹ́fìrọ́ minali jinni wàlẹ́ ẹ́nsì. walakọ́dí darọ́ haná lìjà haná makẹ́fìrọ́ minali jinni wàlẹ́ لهم قلوب لا يفقهون بها لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون يسمعون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أولئك أولئك هم الغافلون رمضان ولقد درعنا لجهنم كثيرا من الجن والإنس ọlọ́run ọba ní a ti palẹ́sì kalẹ̀ fún ajá àti jẹ́ fọkàn balẹ̀ pé oúnjẹ tó jẹ ó pọ̀ ìdí nìyẹn tó jẹ́ mi ò tí يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد bàbá ṣe ń ràn ọmọ náà wọnú náà tó iná máa sọ pé mo tún fẹ́ sí i. hali mi ma zi. yóò ní sọ tún kù sí òun tún nídìí tó kọ́lọ̀ ó fi sọ pé a ah, ò ti tu ọba náà. ọlọ́mọ sí wa lọ́mọ náà. ẹni tí ó wà àlìjẹ́nnà ọlọ́run kó sí wa lọ́mọ àlìjẹ́nnà. ọlọ́run yóò tún tún wa dá ẹni tí ó wọ̀ náà ọlọ́run ó tuntun dá torí pé ara tá à ń lò yìí jẹ̀mọ́ láyé ara yìí kò lè ìgbádùn àlìjánná pọ̀ kọjá kíru ara yìí ó lò ọlọ́run tún gbúdọ̀ tún wá dání láyé tá a wà yìí jẹ̀mọ́ ẹlòmíín bẹ bóyin ṣe dùn tóun kò lè láyìn tọ́ba aláwòye olè ní yọmọ fọ́ọ̀n lórí yọmọ ọ̀run nínú kò sì fi kúrọ́ bára rẹ̀ ṣe rí nìyẹn tọ́lọ́wọ́n bá wá ní tún wá dá orin àlìjẹ́nnà sírú ẹni yẹn lè lò. ọlọ́run wá ní á ní ju ìyàwó kan lọ nínú àlìjẹ́nnà mi fẹ́ sọ yìí ẹ̀ ọ̀pọ̀ ìgbà sọ kọ́ mọ̀ mọ́ ariwo wá ni o. tọ ìwọ sì kan nìyí ìyàwó tó fẹ́ gan wọ́n ń bẹ lọ́ọ̀lẹ́ olórí ni kó o tó fẹ́ gan ó dogun torí pé níbi tí agbára ìjọkùnrin rẹ tó mọ tó o bá wá rí báyẹn tó o wà lè jẹ́nà tọ́lọ́n wá kwádùrú ìyàwó yẹn fún ọ sóò ní bú ẹkún ọlọ́run ah, àṣeyà ló tún wá fi jẹun ní àlìjẹ́nà. ìdí nìyẹn tó sọ wípé ọlọ́run ọba yóò tún wa dá ní dídá tí ó pìpì ara wa fún gbádùn yẹn tá a lè lo ìgbádùn àlìjẹ́nà tí ó bá wa láàmú ẹlòmíín bẹ tán bá ní nǹkan ìgbádùn ayé ni kò bá láàmú kò bí ṣe kàkó bára mu ọlọ́run ó tún wa dá bí ó ṣe tún wa dá ni ó tún àwọn ìyàwó wa dá torí pé tá a bá lọ pẹ́ ẹ ṣe jọjọ wáyé pẹ̀lú àwọn ìyàwó wa tá a bá jọ wà àlìjẹ́nà àní fẹ́ wo ọ̀dọ̀ wọn mọ́ torí àwọn ọmọge àlìjẹ́nà ẹ̀yin ò ní dá lójú wa mọ́ ah, àwọn ọmọge àlìjẹ́nà tọ́lọ́ ń ròyìn wọn lówó ẹni máa kí n innahum baydun maknun ọlọ́ni àwọn ọmọge àlìjẹ́nà wọ́n dà gẹ́gẹ́ bí ẹyin tá a tún fi pamọ́ ẹ tún wo àfiwé níbẹ̀ yẹn ẹ wàá máa ronú pé kí ni níta fẹ́ mú jáde níbi ẹyin ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ àkọ́kọ́ níta fẹ́ mú jáde ńbẹ̀ òun náà ni wípé torí pé níta ṣiṣẹ́ lérí náà lọ síbi inanimate objects ẹyin náà bó tilẹ̀ jẹ́ pé ìyapọ̀ ẹnu ń bẹ lọ́dọ̀ àwọn oní art àtàwọn oní science ṣé inanimate ni ẹyin ni àbí animate sanima ni ṣé n tó lẹ́mìí ni àbí n tí ò lẹ́mìí. naam mi ò gbọ́ ọ̀rọ̀ wa pọ̀ lórí ẹ̀ torí pé tó bá lé pé ẹyin ló di n tó lẹ́mìí naam aláyà ha kọlọ̀ kó ṣàánú wa àmúyìmí tá a fẹ́ mú jáde ń bẹ̀ ó náà ni wípé ẹ̀ ń wo ẹyin tó bá lọ ra ẹyin lọ́jà pàápàá jùlọ ẹyin tí wọ́n ti sè tó bá wà mú délé tó fọ tó bó epo ẹ̀ ìwọ ni ẹni àkọ́kọ́ níjọ́ tọ́lọ́run ti dá ẹyin yẹn tí ó kọ́kọ́ rí ẹyin yẹn gangan bó ṣe rí. ẹni tó ń ta ẹyin yẹn ó kàn ṣe ni kò rí ẹyin yẹn gangan funfun náà kò rí pupa nú ẹ láti jọ tọ́lọ́wọ́n bá ti dá ẹyin yẹn ẹni tó ẹni tó ẹyin adìyẹ tó yí ẹyin gan ongun orí tinú ẹ ẹni tó ń sin adìyẹ kò rí tinú ẹ àwọn tó wá ra ẹyin nílé ẹlẹ́yin àwọn ò tinú ẹ ẹni tó tún lọ rẹ ẹyin lọ́dọ̀ ẹlẹ́yin tó ń wá bọ́ tó ṣe tí wọ́n ń ta ongun orí tinú ẹ tí tó fi dọ́dọ̀ tiẹ̀ nígbà tí wọ́n wá mú délé tó tá báyìí tó ṣí náà ah ẹ̀yin funfun ẹ wo bọ́lá ṣe júwe obìnrin àlìjẹ́nnà sẹ́yìn làwọn obìnrin tó ní. ka'annahunna baydun maknun. ṣé kí wọ́n rí funfun nú ẹ̀ ẹ wo òwe ń bẹ̀ yẹn a jẹ́ wípé àgbàdo títa ló pọ̀ níta lẹ́nu àgbàdo sunsun ẹlòmíì ó débẹ̀ tó bá ti mú yóò wò báyìí yóò yí díẹ̀ ẹ̀sìn ní kíní yóò le yóò yí jẹ díẹ̀ yóò tún fi bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń yín ọ jẹ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó padà wá bọ́ sí ọwọ́ ẹni tó padà mágbàdo lọlé adúgbò lọ́dọ̀ ọlọ́run ní àlìjáná kò fi wọn wá gbàdo sísun ọlọ́run wà selective tọ́lọ́run bá ń make parables nínú Quran bayidun. No nínú yẹn kí lẹ́yìn ṣe fún wa tá a fi wá bínú gba ẹ̀yin dúdú kí ló lè ṣe fún wa bẹ́ẹ̀ náà ni kò yẹ kó bínú lùyàwó ẹ̀ torí pé wọ́n wà fragile ọlọ́run bá fi wọ́n wé ẹyin kò fi wọ́n wé ìjọ ọmọ tó wọ́n mọ̀ lọ́kọ́ yẹn eh, my sugar my oh sugar wo sugar wọ́n lè ná sugar wọ́n lè mọ́lẹ̀ ṣé gbogbo Islam kẹ́ eh, ẹ̀ you are the only sugar kìnnìkan my tea kìnnìkan kankan ẹyin ló ṣe kókó kò sí ní tẹ́yìn ṣe fún ọ o ò lè bínú gbá àbó bínú gbá ọlọ́run ọba fẹ́ jẹ́ ká mọ̀ pé rif kọ́ńbìl kọ́wárì rẹ̀ ní tí wọ́n rí wọn ó ṣe ó sàmọ̀ ṣe sùúrù torí pé bọ́ ọba fẹ́ ń bolo fẹ́ gbá ń bẹ̀ èèwọ̀ ni ò gbá lójú ò gbá láyà ń bolo fẹ́ gbá ẹ wo àfiwé yẹn nìkan ẹ wá wo adúrú ọ̀rọ̀ tó pamọ́ sábẹ́ alhashima watasatur ó tún pamọ́ síbẹ̀ funfun dú èyí tí ń jẹ́ ẹyin gangan ní pupa nú ẹ yẹn ẹ wá wòye bọ́lá ń ṣe kọ́fà ẹ̀ bó o bá kọ́ èpo ń bẹ títa ìyẹn kúrò ń bẹ funfun tún ń bẹ tó o bá bó èpo yẹn tán ìkan tún wá kéré báyìí sí irin tó ń fẹ́lẹ́fẹ́lẹ́ hmm. kí èpo yẹn má bàa dọ̀tí èyí tó ń bẹ nínú yẹn tó bá bò yẹn tán ó tún wá bò èpò yẹn kó o tó lọ kan pupa nú ẹ. a jẹ́ wípé ẹ̀yin obìnrin mú mi ní ẹ̀yin nìyí ẹni tí bá ti rìn òwò nù yín kì í ṣẹ̀yìn. a jẹ́ ìròyìn obìnrin rí o gbúdọ̀ jẹ́ ẹni tí ó máa lo hijabu ṣẹ́rí tí ó máa bo ọ̀ṣọ́ ẹ̀ tí ó máa bo òwò ẹ̀ ẹ wá àwùjọ tá a ti ń kà káà náà ó ń bẹ́ ẹ̀dùn mọ̀kìnnú tá à lérí ẹ̀ ọ̀rọ̀ kún ò ní lọ afalayatadabbaruna al-Qur'an. afalayatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha. ẹ jáde padà ibi ẹranko la wà ibi tá a ti lọ bẹ̀yẹn ni wípé gbogbo ẹni tí ó wà àlìjẹ́nà ọlọ́run yóò tún dá torí pé ara èyí kò ṣeé lùgbàdùn àlìjẹ́nà bàbá tó ti wọ eighty years ẹ wá lọ bá bàbá wọ́ lọ́mọge kan àbúrò tí a fẹ́ pa wọn. ṣùgbọ́n nínú àlìjánná kò ní sárúgbó mọ́ ọjọ́ orí gbogbo ó ṣe bákan ìwọ àti bàbá ẹ àti grandfather ọjọ́ orí kan náà ni. ọ̀rùnbọ̀n àtọ̀rọ̀bọ̀. àwọn obìnrin wa náà ọjọ́ orí kan náà ni gbogbo wọn ọlọ́run wàá tún wọn dá ọmọ àlìjánná àwọn obìnrin inú àlìjánná ò ní rẹwà jù wọn lọ. bẹ́ẹ̀ náà lẹni tí ó bá wọ náà ọlọ́run ó tún wọn dá ara tó kéré yìí ọlọ́run mọ̀ sára wa lára ná ó kéré fún ná. innal ladhina kafaru bi ayatina sawfa nuslihim nara kullama nadijat juluduhum baddalnahum juludan ghayraha liyadhuqul adhab. ọlọ́run bá ní ọmọ náà tó bá wọnú náà awọ ara wọn yóò nípọn kí náà ó lè rí nǹkan jẹ dáadáa bí iná bá ṣe ń jẹ awọ yẹn tá a tún máa replace ẹ pẹ̀lú awọ míì torí pé àwọn layers kan ń bẹ lórí skin tá a fi máa ń fìlè pé nǹkan dùn wá pain tíyẹn bá wá kúrò ń bẹ tẹ́kun wọn bá jóná tá a bá replace ẹ pẹ̀lú mi ìyá yẹn lè má dùn wọ́n dáadáa tí èyí tó bá ti jẹ́ kí nǹkan dùn wọ́n bá ti ń kó a tún máa replace ẹ pẹ̀lú mi ọlọmọṣẹ wa lọmọ náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ọlọ́run yóò dà eyín kọrọ ẹkẹ eyín tó wà ń kọ̀rọ̀ ẹ̀kẹ́ wa yìí anábìnrin tọmọ náà yóò tẹ òkè Uhud níbi tí ó tóbi dé bó o lórí ó ṣe wá tó anábìnrin kí ó lè rí nǹkan jẹ dáadáa so ìdí nìyí tó fi jẹ wípé ọlọ́run ọba àti ọlá rẹ ga ó sọ̀rọ̀ fún wa ọwọ Kùránì ọwọ́ á ní bí wọ́n ṣe pọ̀ tó yẹn òun pa wọn léṣe ilẹ̀ àlìjànú ni àtàwọn èèyàn ni òun ti pa wọn yẹn léṣe ilẹ̀ fún náà làwọn kolóbùn láyà fukọ òun náà bí a wọn ní làákàyè wọn ò fi ronú sọ̀rọ̀ Ọlọ́run. wàlàhùn àyínú láàyò bẹ sẹrù náà bí a. wọn lójú wọn ò fi rí iná ròdòdó ọ̀rọ̀ Ọlọ́run. wàlàhùn àdánù láyà sùmàrún náà bí a. bẹ́ẹ̀ sì ni wọ́n ní etí etí wọn èyí gbọ́rọ̀ Ọlọ́run wọn èyí fi gbọ́tọ̀ Ọlọ́run èyí tó bá sì wọnú etí wọn ní ọ̀rọ̀ Ọlọ́run wa tádànù ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùfáàṣá ìgbọ́kúgbọ́ létí wọn gbọ́ Ọlọ́run ọba ni ẹ̀ wọn lẹ̀ irú àwọn èèyàn báyìí wọn ò yàtọ̀ sẹ́ran ulaika kal an'am. ulaika kal an'am bal hum adall. ọlọ́wọ́n bá ní wọn ò yàtọ̀ sẹ́ran kó àti sọ ibi tọ́lọ́wọ́n bá ti fi wọ́n wé ẹranko kì í ṣe pé nítorí pé wọ́n tóbi wọ́n dàbí màálù rárá níbi ìṣesí àìmọ́ gbọ́ràn tí ń bẹ fẹ́ wúrẹ́ bẹ́ẹ̀ bá wí yóò tún padà sídìí nǹkan yẹn ọlọ́run bá ní wọn ò yàtọ̀ sí ewúrẹ́ gbogbo èyí tẹ́ ń wí wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀ wọn ò ní gbọ́ balẹ̀ ohun umm àdọ́lò ọlọ́run ní kọ́dà ọ̀rọ̀ wọn tún burú wọ́n sọnù jẹ́ ẹranko lọ. torí pé ẹranko ń gbà míì torí pé ẹranko tá a rí yẹn nígbà míì tó lówó rẹ̀ bá pé a jẹ́ olówó rẹ̀ ní a dáhùn tó lówó rẹ̀ bá pé ẹni tí bá máa ń fún ẹran lóúnjẹ tó bá pé ẹran kódà kóyìn ó ṣe tó bá ti rí olówó rẹ̀ yóò máa sáré bọ̀ ẹranko mi bẹ tó ló rẹ bá ń lọ bí iṣẹ́ ọsẹ lè padà lẹ́yìn rẹ ni torí pé wọn ló ń fún lóúnjẹ yóò mú ojú ẹ Ọlọ́run ti ń fún kẹfìrí lóúnjẹ ti ń fún ní mímu ti ń fún ní mímí ti ń fún ní wíwọ̀ ti ń lọ balẹ̀ wọn máa lò wọn wọn tún Ulaika humul ghafilun. Ọlọ́run gbogbo àwọn wọ̀nyí àwọn aláìmọ̀kan afọ́nufọ́ra ni wọ́n. Ọlọ́mọsọ̀rọ̀ ti wá bẹ́ẹ̀. Látara àdé eléyìí, a rí i pé a lè appreciate parables nínú Quran. Similes nínú Quran a lè mọ pàtàkì ẹ̀ tọ́lọ́mọba ń lo òwe àbáfiwé káwùlà yé ọ̀rọ̀ kó bá lè yé wa ọ̀rọ̀ yóò wá clear yóò yé èèyàn àfẹni bá létí lápá lókun bó ṣe wá clear sí wa yẹn yóò wá máa jẹ́ àwíjàre lé wa lérí tó bá jọ bójá kìyàmà abẹ́lẹ́ ọlọ́mọ ṣe láwíjàre lé wa lérí ṣe láwíjàre fún wa ni àwọn ń tá a rí wípé a ti tó àyà yìí lánàá ṣùgbọ́n a kọjá nukutọ yìí a gbọ́dọ̀ ṣàlàyé àwọn latoif àtẹ̀mùsẹ̀lẹ́yà èyí tó ń bẹ níbi àfiwé tó ń bẹ ní alukur'an abẹ́lẹ́wọ̀n ọba kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kó ṣe ẹni tó ń wí láǹfààní àtàwọn tá a gbọ́ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. istikhara bó la ṣe máa ń ṣe náfìlà méjì ni anabi máa ń kọ́ àwọn sàábẹ́ ni ọ̀rọ̀ táwọn yẹn máa ń sọ pé òun fẹ́ ṣe istikhara fún yàn yóò bá yàn ṣe istikhara kò sí ní tó jọ bẹ́ẹ̀ èèyàn lèèyàn máa ń ṣe fún rẹ̀ yàn ànábì máa ń dá wọn sàbí lẹ́kọ̀ọ́ báyìí nìkan ẹ̀ṣẹ̀ ṣe kò sì sí wàhálà àwọn kan bẹ̀ náfìlà méjì náà ni ó kè fatia ó fi sóra tó bá rọ̀ lọ́rùn kúlẹ̀ aláwọ̀ ló lè fi ṣe araka kejì ó kè fatia ó fi kúlẹ̀ tó bá jókòó àdúrà ó wàá ṣàdúrà yẹn àdúrà náà béèyàn ọmọ ní kí wọ́n lè báyàn kọ́ ní transliteration kéèyàn ó wàá kà tó bá ti wàá kà kì í ṣe pé ló ṣe o ó tún máa túnṣe túnṣe ìgbà míì ṣe òsì lè ṣe lẹ́ẹ̀kan in tó ń ṣe iyèméjì lórí ẹ̀ yẹn tí orí bá wà ń bẹ̀ bí gbogbo ayé kọdí nǹkan yẹn pé kò ní ṣe é ṣe ọkàn rẹ ó sá mọ fàmọ́ nǹkan yẹn ni ó rí ṣe sùmọ́tà burú bá wà ń bẹ̀ sàrí lọkàn rẹ ó kàn sí kúrò ń bẹ̀ ó ṣe pàtàkì ká máa ṣe lórí gbogbo kọ́tà bá fẹ́ dáwọ́lé ìyẹn lórí pílẹ̀sì lọ́mọ ayé nǹkan wò ìyẹn ànábì ni ẹni tó bá ṣe istikhara kò ní tó ẹ jẹ́ ká gbìyànjú ká abẹ́ fẹ́ yàwó ni afẹ́ dáwọ́ lé bísínẹ́sì kan méjì èwo ni kí n ṣe ń bẹ̀ èwo ni kí n múnú ẹ̀ ká máa ṣe istikara yẹn ó dáa púpọ̀ bá ṣe máa ń ṣe náà kò sí pé èyàn ó rí nǹkan dúdú lójú oorun o kò sí pé ó rí eégún ó rí ara o ṣùgbọ́n ẹ̀mí rẹ ó fà mọ́ nǹkan yẹn tó bá yẹ kó rí wà ń bẹ̀ bẹ́ẹ̀ mi rẹ bá sì fà mọ́ tẹ́pẹ́ kò sí ń bẹ̀ tó bá kú ten minutes kí ni yóò kò ní bọ́ sí torí pé ó ti wà nínú àdúrà tó ṣe pé tí orí ò bá ti ní sí ń bẹ̀ ọlọ́mọdé ò bọ̀ sí kó o fẹ́ yìí tó lóore jù yẹn lọ kó o fi rọ́pò fún mi o ti wà nù àdúrà yẹn so ala wallahu alam astikhara inshallah bóyá before friday a kọ àdúrà yẹn ga a kọ ní kéwú a kọ ní transliteration a tún kọ ìtumọ̀ rẹ̀ náà pẹ̀lú ògo ọlọ́run babara àwọn tí ó sponsor rẹ̀ tí o bá sì sí inshallah a hà fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pátá so ká ní lọ́wọ́ bíidìnnìláì tààlà á gbìyànjú láti ṣe títí ìjọ friday bíidìnnìláì tààlà. now number two. ó lè dárun yẹ kí torí pásítọ̀ ọ̀run ti tó ẹni tó yẹ pé wọ́n ń ṣe báyà wọ́n ń ṣe kò máa nù mọ́tàlásí tó ti fẹ́ kírun àsìkò òun dẹ̀ ti tó òun dẹ̀ tó ń lọ bìkan tiẹ̀ kó òun ó kírun tiẹ̀ kó máa lọ torí pé ibi tó ń lọ yẹn kó tó débẹ̀ ọjọ́ ti lè lọ àsìkò òun dẹ̀ ti tó àwọn yẹn ni tí wọ́n ń ṣe yẹn ò tí ì jẹ́ ó kírun so kó òun kírun tiẹ̀ inna salata kanat ala al-mu'minina kitaban mawquta na number three. rárá kò ní ládàá ìjẹ́ islam ni ó bí ládàá tó ti yé gẹ̀ǹfẹ̀rí tó fún yà ní kàtẹ́yìn ó fi sínú thank you náà ni ibi tó mọ náà <laughs> so ọlọ́run lè fún ní tayé o ṣùgbọ́n al-ajr reward ntí máa bí inú fáìlì tí wọ́n kọ́ sí islam ni ó wà lẹ́yìn fáìlì so tí wọn ò bá ti rí islam wọn ò ní rí tí wọ́n kọ́ sí fún un. فقدمنا إلى ما amilu من عمل، faja'alnahu haba'an manthura sọfà àti marwa téèyàn قاري ti parí tawaf èèyàn lọ sí sọfà àti marwa ọ̀rọ̀ pọ̀ lérí ẹ̀ àdúrà téèyàn máa ń ṣe láàyè kọ̀ọ̀kan yẹn èyí tó tẹ̀sùn wà béèyàn bá ti lọ torí pé ọ̀kọ̀ọ̀kan ni tẹ́ bá ti lọ sọfà èèyàn ṣàdúrà yẹn tẹ́ bá tún dé marwa èèyàn ṣàdúrà yẹn tíyẹn bá tún padà èyàn ó ṣàdúrà yẹn tíyẹn bá tún padà èyàn ó ṣàdúrà yẹn. ọ̀n bẹ́ẹ̀ náà àfa àtàn sọ bẹ́ẹ̀ àwọn àfa mi sọ wípé bàtọ́ pé bíi náfìlà náà ni àdúrà yẹn súnà ni tíyẹn bá ti ṣe lẹ́ẹ̀kan ó ti dà àwọn àfa wọn pé iṣẹ́ téèyàn ń ṣe bẹ́ẹ̀ náà àdúrà lèèyàn ń ṣe so tábàlà àwọn èèyàn ti ń ṣe báwọn èmi gbà yẹn níyànjú pé téèyàn bá ti débẹ̀ kéèyàn má ṣe tó bá ti parí sọfá tó bá dókè ṣàdúrà yẹn tó bá tún dé bá dé kéèyàn ṣàdúrà yẹn náà naam number four wa aleykum salaam wa rahmatulah. Uh, wọ́n ní àwọn gbọ́ nínú wáàsí mi pé mo ní kò dáa ká máa sọ ọmọ ní Firdaus ẹ má sì mí gbọ́ o ẹni tọ́mọ rẹ̀ bá ń jẹ́ Firdaus mi ní ọ lọ yí orúkọ ọmọ yẹn padà mẹ́ta ò ní orúkọ lọ́dọ̀ àwọn afa àwọn orúkọ kan ń bẹ tó ṣe pé haram ni èèyàn gbúdọ̀ sọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sọmọ bẹ́ẹ̀ a gbúdọ̀ fọ́ọ̀sì ẹ̀ pé kó lọ change orúkọ yẹn ọ̀kan nìyẹn àwọn orúkọ kan ń bẹ tó ṣe pé kì í ṣe haram ṣùgbọ́n àwọn àfọwọ́sọ pé kò dáa tó kéèyàn sọmọ bẹ́ẹ̀ kò dáa tó bẹ̀tẹ̀ ẹni tó bá ti sọmọ bẹ́ẹ̀ wọn ò ní sọ pé kò ṣe kí ni o kò yí orúkọ yẹn padà ibẹ̀ ni Firdaus ń lọ bọ́ sí lákòójú yẹn ní ìsìn èèyàn bímọ èèyàn sọ ní Jibril sáàsọ bí kò lọ change orúkọ yẹn kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ ọmọkùnrin ọsọ ní Jibril ó sì sọ ọmọbìnrin náà ní Jibril sọkùnrin làwọn mọ̀lẹ́kà ni. dodo pé tó bá ti gbà pé ọmọkùnrin lọ sọ bẹ́ẹ̀ ọjọ́ pé o ti gbà pé ọkùnrin ni wọ́n nìyẹn ọba sì sọ ọmọbìnrin rẹ ní Jibril náà bó ṣe Jibril là ló sọ <laughs> Jibril là tún so táwọn ẹgbẹ́ yẹn bá fọ̀rọ̀ lọ àfọ àpè mo fẹ́ sọ ọmọ àwọn orúkọ mẹ́ta báyìí lọ́wọ́ àlẹ́ eléyìí eléyìí eléyìí àfọ ọ̀sọ̀ pé èyí ló dájú ṣùgbọ́n tó bá sọ ọmọ rẹ̀ ní fèrèdà ọ̀sọ́ ti sọ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ téèyàn padà gbọ́ àlẹ́ sọ pé kò chẹ́ǹjì orúkọ ọmọ yẹn kì í ṣe gbórúkọ tí ò dáa ṣùgbọ́n ó fi iṣẹ́ ìmìnà tẹ́síkìá so ti wá báyìí tá a lérò nìyẹn wallahu alam number five six wa aleykum salaam. a rí muslim ládùúgbò mi tó ń gbé kó lọ sí àdúgbò mi yóò ti yé yóò ra àwọn èèyàn tí ó fún bí ò rí kó lọ sábó yóò ti yé kò sílùú kan tí ò sí sábó yóò kéré ni o yóò pọ̀ ni o sábó ọ̀wà ń bẹ̀ kódà nílẹ̀ haúsá gan sábó wà nílẹ̀ haúsá àwọn yorùbá nìkan máa gbé bẹ́ẹ̀ ni tábà gbọ́ sábóńgèrì yorùbá ni ó wà ń bẹ̀ yùn sábóńgèrì tọ̀dọ̀ wa ń bí haúsá ni ó wà ń bẹ̀ erékùn sọ ma kọ́ pé sábóńgèrì mu ah ilẹ̀ haúsá náà la wà àwọn yorùbá ni ọmọ gbọ́ yorùbá street eh, kìnnìkan street ìbàdàn street lagos street àwọn yorùbá ni sábóńgèrì níbẹ̀ wọn sọ ti yé níbi ó kò lọ sábó téèyàn bá wà wò ń gbà mí tí gbogbo ẹ ti wá rí wípé torí pé lómi ibi tí wọ́n ń gbé ẹni tí gbé bíi GRA nísìn kọlọmọ kan géètì ẹnìkan pé kí ló ṣe yín òun fẹ́ mú fídíà wa ni àti yà ọkọ lè kúrò ibòmí ń gbé wọn ò lè mọ̀ pé à ń jẹ nìkan kan àwọn àwọn kan fún odidi ọdún kan torí pé eléyìí ó ti lọ wọlé ó ń dẹnu géètì báyìí pẹ́pẹ́ géètì máa ń sí géètì wúrú ó wọlé wọ́n tó pa géètì ń dé ọ̀rọ̀ pé mo ti gbúrò rẹ̀ mi ti pẹ́ di ntí lọ bẹ́ẹ̀ kò sí yẹn bẹ́ẹ̀ you and your family ni bọ́ ọ bá ta fẹlẹ́fẹlẹ́ ajẹ́ olè ọ àwọn ìgbésí ayé yẹn ọlágbára díẹ̀ oníkàlùkù ọkọ̀ mọ́sálásí sínú kọ́ńpáǹdì ẹ̀ yọ wàá gba bàbá ọdẹ ìmáàmù náà ní ọjọ́ dẹ so bàbá ọdẹ tí ó mọ̀ sí géètì kò ní fẹ́ náwó ẹ̀ méjì yẹ bí ṣe you can pray for us ẹ eh, no problem máa ṣiṣẹ́ méjì ń papọ̀ náà a máa sanwó ẹ̀ fún ọ so gate manu tó ṣe mọ́ mu bóun ni ó ṣe ṣe wá sí ọ̀gẹ́ so ara <laughs> àtàlámọ̀ kan fi ń ṣera wọn wọ́n sì lè sọ fún pé irun rẹ̀ kọ́ mọ́ lo máìkì o torí pé táwọn bá tó jí làwọn kà sùn bá kọ́ mọ́ jí àwọn o so yọ̀ra yọ̀ra yọ̀ra pé àwọn olówó wọ́n ń dán mẹ́wàá o ní sọ̀rọ̀ àṣàlámà àáfà àtọ́lọ́run bá ti sọ di ajá olówó ó ṣe fún so àmì àwọn àáfà ni àmì pé máa fọ̀ lálùbáríkà ò nìyẹn kò sẹ́ pé ajá ajá àwọn olówó ìyẹn làáfà mi sọ àmọ́ fi ṣe fàrẹ̀ bí mo ṣe dúró yìí bí lágbàdá fẹ́ pẹ̀rẹ́ lé ẹ̀ èmi tí ọ̀nà ṣẹ́ sí ni <laughs> èmi tí ọ̀nà ṣẹ́ sí ni kò sí dín lọ́bẹ̀ yìí ah, àmì pé mọ̀ọ́rẹ́ ò lálùbáríkà ni so kọ́lọ́n kò sọ wa ń bẹ́ẹ̀ so tó bá wá rí bẹ́ẹ̀ tó bá rí pé òtún àdúgbò yẹn lòtún wá ń gbé wá kó oúnjẹ èèyàn tẹ́tì wájọ kan bóyá bíi rúgádì yìí kó wá fún tẹ́tì yẹn àwọn àfààní tó bá di pé ó wá di tán yányán o lè ṣe báyẹn àbí kó o tiẹ̀ páàkì oúnjẹ múdù méjì méjì méjì lórí ẹnìkọ̀ọ̀kan wá di gbogbo ẹ̀jọ dì sínú àpò lọ gbé fẹ́ nìkan tààtì yẹn o ti o ti kú nbẹ nìyẹn tí làlúrí bá dé ni o ṣùgbọ́n èyí tó dáa jù ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ọjọ́ kọ̀ọ̀kan ni wọ́n ní ká máa ṣe sùmọ́tì wẹ̀ bá wá há ìyẹn lè papọ̀ báyẹn kéèyàn ó ṣe bẹ́ẹ̀ seven wa salaam wa rahmatulah. sallam anabini ayuma ihọ faqad tahura anabini ẹran òkú nbete ẹran òkú ẹran àlè jẹ ṣùgbọ́n awọ ara rẹ̀ tán bá ti tàní ẹ̀ wọ́n ń pè nǹkan ní tàní tán bá tàní ẹ̀ mo rò pé àwọn tán bá tàní kí ni yẹn tán awọ rẹ̀ ó ti ní bí wọ́n ṣe ṣe so anabi nífa kọ́tọ́ hùrọ̀ ó ti mọ́ nìyẹn so ẹni tó ń fi awọ òkú ẹran tó tán fi ṣe ìlú tán fi ṣe báàgì tán fi ṣe bàtà kò sí láì fi bẹ́ẹ̀ mímọ́ ni èèyàn lè fi bàtà ń ga kírun èèyàn lè gbé sí sótìyé ṣùgbọ́n wọ́n ti tàní kọ́ di dúbìgà tàní ni wọ́n ti tàní so ti o ti mọ èèyàn lè èèyàn lè èèyàn lè o lè lò ṣùgbọ́n àpèjúwe tẹ ìbá fẹ́ràn kẹ má pèjúwe pé wọ́n fi ṣe báàgì àti bàtà wá mo fara mọ́yìn ju wọ́n fi ṣe lù lọ <laughs> so ti tẹ pé mo fẹ́ dáhùn tó nílùú déhùn màá ní kọ̀lẹ́tọ̀ so bẹ́ẹ̀ wọ́n fi lè ṣe báàgì wọ́n lè fi ṣe bàtà àtàwọn nǹkan decoration mi then ẹni tí ó jẹ́ agriculturist farmer tó ń sin adìẹ ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó ṣe pé iṣẹ́ rẹ̀ nìyẹn àti kérésì dé mo dà ládìẹ ìyàtọ̀ wà láàrin méjèèjì ìwọ tó ṣe wípé iṣẹ́ tiẹ̀ nìyẹn gbogbo sísìn ó ti mọ táìmù tí ọjà rẹ̀ ń tà sí kò sí láì fi bẹ̀ iṣẹ́ rẹ̀ ni ṣùgbọ́n pé à ó dé báyìí bí gbé yẹn lọ kó ẹran léyà ìyẹn fi ìnàvọ̀rọ̀ ó gbúdọ̀ kíyèsára wa ta'awanu alal birri wa taqwa wala ta'awanu alal ithmi wal udwan so ó yàtọ̀ sí ẹni tó yẹ pé ohun tó ń ṣe nìyẹn kò sígbà téèyàn débẹ̀ ẹ̀ rẹ̀ yẹn ẹ̀ rà díẹ̀ ẹ̀ everything kankan ọ̀pọ̀lọpọ̀ ọgbà táwọn yẹn máa ń ṣe ni pé àwọn adìyẹ tí ó ti yéyéyé tí ò yé mọ́ táàmù yẹn ní ó dispose ẹ̀ ní ó tà ní ó tó fi ra àwọn míì ẹ̀ bí pọ̀pọ̀lọpọ̀ àwọn adìyẹ abólọ́rùn ẹ̀ <laughs> wọn ò lè yé mọ́ nǹkan kan rẹ̀ ojú ó ti yí báyìí àwọn àṣọ ọlọ́run kẹwàá mùsùlùmí pọ̀ shaitan bainal kabushi wadik ìyàtọ̀ ń bẹ láàrin agbo èèyàn mélòó ni ọjà díẹ̀ jàmọ́ adúgbòtọ́ lọ́wọ́ ò ṣe wá ní ahun iléyà ni wọ́n máa ń sọ ẹ fún mi lẹ́ran dákújẹ mọ́ ẹni tó yẹ pé tipa ló gbàdìyẹ kan wọlé ní àwọn ẹja àríjẹ ń bẹ àdé ah, ah ah ìgbà tí ìgbéwọ̀ náà fẹ́ so tí tó jẹ gan ni so ẹni tó bá ti jẹ pé ntòun ń ṣe nìyẹn kò sí tó burú ó lè ta lásìkò yẹn so tiẹ̀ ṣùgbọ́n kọ́ wa mọ̀mọ́ ò yí ta àwa mọ̀mọ́ ń tajẹ́ ti àsìkò yẹn tiẹ̀ yẹn fi nadhar wallahu alam number eight ah, ti wọnú ara wọn ẹni tí ara rẹ̀ ò yá tí ò wá gbàwẹ̀ àbí àìgbàwẹ̀ rẹ̀ yẹn kò ní kó mọ̀ kí á sámù torí pé n tó ṣe tí ò fi lè gbàwẹ̀ ọ̀rọ̀ inú ni kò lè jẹun kì í ṣe pé kò lè dúró kírun tó ti yé ẹ̀yin dá fi exempt tiẹ̀ pé kó má gbàwẹ̀ kì í kò débi kó má kírun àti tàràwì so ó sì ní tí ó ṣe lórí àìgbàwẹ̀ rẹ̀ yẹn bí kó fáwọn èèyàn ló ń jẹ kó fi gbé àìmọ́gbàwẹ̀ rẹ̀ yẹn àbí tó bá mọ̀ pé àìsàn tó ń ṣe òun yẹn àìsàn tó lè lọ náà ni kò ní ìdíkó fún èèyàn ló ń jẹ tí rọmọdán bá lọ tán kó san àwẹ̀ yẹn padà ṣùgbọ́n kò ní kó má kírun wallahu alam. ẹyọ kan náà ni <laughs> ẹyọ kan náà mo rò pé ẹ nàmbà náà wa tọ ọ kìsà wa aleykum salaam wa rahmatulah. ok jazakumullahu khaira ìbéèrè ni wípé obìnrin tó lọ bímọ bóyá nature obìnrin yẹn tó bá fẹ́ bímọ àwọn ìyàwó àwọn olówó mi wà pé wọn ìbímọ nàìjíríà bẹ́ẹ̀ látara condition tó máa ń sọ̀ráǹdì bíbímọ ẹ̀ ó wá bímọ sọ̀hún wọn ò sì fẹ́ gbé ọmọ tuntun jòjòló travel ó dúró sọ̀hún àsìkò àkíkọ̀ wa tó láwọn ìlú èbó kọ̀ọ̀kan dẹ̀ ní ò láṣà àti da ẹran dúlẹ̀ báyìí kọ́ ọmọ du ẹran torí pé animals wọ́n ní right tiwọn náà ó ah, lè dùn o ti bó bá fẹ́ rẹ̀ o ti níbi tí ó ti lọ àsùnwọ́n pé òdìdí ẹran wá dùn láì wọn fààyè lẹ̀ bí wọ́n sì fààyè lẹ̀ sáwọn táwọn bá ń bẹ́ lé ṣé a lè ṣàkíkọ̀ lé kọ́mọ sì wà ní UK bẹ́ẹ̀ ni a lè ṣe torí pé àkíkọ̀ tẹ rí yẹn gan bàbá ọmọ fúnra rẹ̀ ó lè pẹran ẹlòmíì ó lè bá pa tó bá ló lọ ànábì lọ pẹran sallallahu alayhi wa sallam ọmọ rẹ̀ tó bímọ nílé ọkọ ẹ wọ àná rí laqad kana lakum fi rasulillahi uswatun hasana wàláhi wàláhi wàláhi àpèjúwe dáadáa ń bẹ lára anabi sallallahu alayhi wa sallam ọmọ anabi lóbìnrin ó bímọ nílé ọkọ ọkọ ò rówó ra ẹran àkíkọ ànábì ló sì pa ẹran ànábì ó sì fi sọ̀rọ̀ ànámi ọmọ sọ pé ọlọmọsájọ ọmọ oṣù léyà kò tún rówó ẹran <laughs> yóò tún sọ bàbá ń sì lò ó ṣe fọkọ ọmọ ah, ẹ lówó ẹbí pẹ náà látara àdé eléyìí kò sí ní tó burú wọn lè ṣe nílé kan pẹran yẹn lé kódà ó dáa pọ̀ kí wọn ó ṣe torí pé àwọn tí ó lè jẹran yẹn ó ra àwọn tí ó jẹran yẹn dáadáa ju ọ̀hún lọ torí pé everybody busy lọ tó ti yẹ ṣùgbọ́n bí àwọn tí ó jẹran wà ń bí wọn lè ṣe kò sí láìfin bẹ́ẹ̀ wallahu alam nọmba ten ẹnìkan béèrè lọ́wọ́ bíi a padà gbà béèrè yẹn sọ wọ́n ní kí ni difference láàrin fọ́tò àti fídíò fọ́tò nǹkan tó dúró ni tá a lè hangi báyìí fídíò nǹkan tí ń lọ ni nǹkan tí èdè tó ń move òní tí ò dé lójú kan ìyẹn ló fi fẹ́ pọ́n afáàmì pé fídíò coverage kò sí nǹkan tó burú mbẹ́ àwọn àbá kan wá sọ wípé no ní ti ń jẹ́ fídíò gan picture lẹ̀ ń take take take ẹ̀ wá fast yẹ tó wá ń dàbí ẹni wípé ó dàbí ẹni wípé téèyàn bá ń wo cartoon ẹ̀ wọ́n wo cartoon yẹn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n ń move yẹn lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe ọ̀rọ̀ ní kìnìún tó ń ṣe àwọn oní tẹlifíṣàn ní kámẹ́rà kankan yẹn bọ́n ṣe máa ń ṣe ni pé wọ́n kàn ń yà àwòrán yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan lẹ́yọ̀ kọ̀ọ̀kan wọ́n wà wọ́n wà wọ́n mú wẹ̀ wọ́n wà fasting it náà fásitì gbogbo kí yóò àmọ́ ni pé wọ́n sì kàn yóò dùn báyìí wọ́n gbé kan báyìí wọ́n gbé kan wọ́n wà wọ́n wà sógbó ẹ̀ wá pọ̀ bọ́ọ̀rọ̀ fídíò coverage ṣeré náà nìyẹn tí wọ́n bá ń cover èèyàn níbi fídíò wọ́n ń take picture yàn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni ẹ rí i pé fídíò ń gbà mí ọ̀tọ̀ ni wọ́n kà ọ̀rọ̀ ọ̀tọ̀ ni picture ìgbà mí ẹ mọ̀ rí ọ̀rọ̀ ọmọ tà sí àwòrán so làwọn mẹ́fì sọ pé picture náà ni ṣùgbọ́n àlàyé hal ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn àfa wọ́n ní kò sí nǹkan tí ó burú níbi fídíò pàápàá jùlọ àwọn àǹfààní tó rọ̀ mọ́ fídíò àwọn kan mìíràn tá a ṣe wá sí àwọn yóò gbọ́ wọ́n ṣe àǹfààní ńbẹ̀ ṣùgbọ́n píkṣọ̀ n tó lè dá lè pọ̀ n tó lè dá bá a ṣe dúró ní ìsìnkálẹ̀ àrí píkṣọ̀ ànábì kò sí òǹkàlùkù náà ni ó fẹ́ sọ́dọ̀ sá kódà tó bẹ̀ látòrí tèmi gan ẹ̀jẹ̀ ìjà fànẹ́bì sẹ́yìn ká ló rí píkṣọ bàbá bàbá bàbá bàbá bàbá rẹ̀ ńjọba rí píkṣọ ń ah àwọn akíkanjú rẹ̀ ó lọ <laughs> fipá tí ìbá ipò ọba ní mẹ́rin ọ̀fẹ́ sọ píkṣọ yẹn di dòṣà bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ fídíò lè débẹ̀ yẹn láéláé tọ́ba ti yá sí di òní wúlò mọ́ tọ́ba yá kíṣẹ́ tí ó padà crack fídíò crack so ti ọ̀rọ̀ fídíò àwọn àfa wọn sọ̀rọ̀ fúyẹ́ lérí ẹ̀ wallahu alam so inshàlá mo rò pé àwọn ìbéèrè kan náà wà ń bí so náà láti dáhùn ẹ̀ then àwọn eh, picture tá à ń gbé sórí ẹni béèrè lé ni pé àwọn picture tá à ń tá a hang sínú ilé àti èyí tá à ń gbé sórí fóònù eh, fóònù wa pé kí ni yàtọ̀ láàrin ẹ̀ eh, picture tá à ń gbé sórí fóònù wa ọ̀rọ̀ àwọn àfọ ò fi gbogbo ara le púpọ̀ lérí ẹ̀ ṣùgbọ́n wọ́n padà gbà wá níyànjú pé ká ṣọ́ra píkṣọ orí fóònù aburú tó tún fẹ́ẹ́ lè bí ń gbà míì yóò fẹ́ẹ́ ju píkṣọ èyí tó gbé sínú ilé gan lọ torí pé èyí tó gbé sínú ilé yẹn tó bá wọnú ilé rẹ nìkan ló lè rí ṣùgbọ́n píkṣọ orí fóònù gbogbo ayé lè rí èyí títí ẹ̀ máa ń tìyàn lójú tí máa ń pààyàn láyà púpọ̀ obìnrin mi ó bímọ tán báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́mọ yẹn nínú ẹ̀jẹ̀ yóò dẹ̀ take picture yẹn yóò fi sórí Facebook gbogbo ojú ni ó wà rọmọ yẹn anabi dẹ̀ sọ pé alẹ́ àyìnú hak ojú <laughs> ojú burú o anabi sọ bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam ojú mi ò wo nǹkan báyìí báyìí tu ẹlòmíì ò gun orí òkè orí àpáta rororo lọ tẹlẹmi bá wò ah ó bá lọ jábọ́ yóò sì jábọ́ yóò sì rí bọ́ bó ṣe wọ wà ń yakadu lẹ́dínà káfàrú la yazluku naka bi abisọ lamma sami ọ̀ dìkan alaayinu haq ẹlòmíì ó sanra yóò rí wẹ ah ẹ mọ̀ ń gbádùn sọ pé bárakàlà fi ńgbà tẹ́ bá padà rẹ lẹ́yìn ìjọ mẹ́ta ọrùn rẹ ó jìgùn báyìí sọ̀rọ̀dí nìyẹn tó fi jẹ́ pé nígbà tó wá bí owó ṣe báyìí ẹni tí ó bá lọ bí nìka àwọn jẹ́ ń pè wedding ẹni tí ó bá lọ wedding wọn kọ́sà lọ dúró lórí facebook gbogbo tó ṣẹlẹ̀ ńbẹ̀ picture kọ̀ọ̀kan ibi tó wọn àtàn ti fi kéèkì síra wọn lẹ́nu ibi tó ti gbé pọn ibi tó ti ṣe kinní nǹkan kankan ẹlẹ́mìí ẹ̀hẹ́n ọ̀gá o wọ́n mọ̀ tó ń gbéra wọn pọ̀ nbí ẹ wo ọlọ́run lọ́wọ́ àmọ́ iye ojú tí ó rí ìyàwó wọlé tán wà lábẹ́rẹ́ alaayé nù haq ojú àṣẹ aburú ó pọ̀ nbẹ́ o ìwọ náà ti bìkan kíyèsí ọmọ nǹkan tó bá ní ọ wá sọ tó bá wojú àwọn èèyàn bẹ́ẹ̀ ó sì gbàgbé ẹ̀jẹ̀ àkójúwe tó súnmọ́ nìyẹn ẹlòmíì ọ̀bọ̀ ta kábẹ́ sọ̀rọ̀ yọkà bu ẹkún ni ah, ah ẹkún ṣe jẹ́ <laughs> máa sọ̀rọ̀ lọ yọkà tó bu ẹkún ni ẹ̀rọ kọ́lọ́n kọ́ la tóbi rẹ̀ kọ́ ma ló jẹ́ pé àtikár bó o bá tọ́ bá ti fèsì ọ́díẹ̀nsì ó ti ní àtikár tó ṣe lẹ́yìn alẹ́ ọ̀yọ́n àwọn ojú oríṣiríṣi nǹkan ni ó pamọ́ síbẹ̀ kọ́lọ́n ma dáàbò rẹ̀ bọ̀ wá. tòlátara àdílé ntí ẹ wá gbé sórí picture ẹlòmíì ń bẹ tẹ bá gbá fóònù ẹ mú ẹlòmíì kò ní owú bẹ bá ti gbé fóònù ẹ tẹ bá ti sí báyìí picture ìyàwó rẹ lẹ́ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ ẹlòmíì ó sì gbé yóò transfer rẹ sórí fóònù tiẹ̀ picture ìyàwó rẹ lórí fóònù tẹlòmíì bóyá èyí ṣe lówú báwọn anabi ni adayuth ẹni tó bá jẹ́ dayuth anabi ni kò ní wà lìjẹ́ náà tó picture ìyàwó rẹ ọ àwòrán ju síbi kí ni gbogbo àwọn ẹlòmíràn tó àgbẹ̀ ẹ wá wò ìyàwó mi lélẹ̀ yàrá là ọwọ́ ń fi ìyàwó rẹ ọwọ́ àdìjọ́ kan ní ọ̀rẹ́ kan gbóná lé ìyàwó ẹ ìwọ náà ló ti fi ìyàwó rẹ ta tẹ́tẹ́ kìnìún yẹn ìyàwó rẹ bọ́ sọ́wọ́ ẹnìkan wọ́n bọ́ ju ọ́ìlì ẹ̀ wọ́n sì kìnìún kàn ìwọ náà ló ìwọ ló lọ sọ ìyàwó rẹ dàbẹ́ <laughs> ìwọ lọ sọ ìyàwó rẹ dàbẹ́ ó sì gbà tó ti rí pé gbogbo eléyìí náà ló ti rí gbogbo so kọ́lọ̀ wọlé àtòbí rẹ̀ kọ́ sànù wa so aburú tó tún fẹ́ wà ń bi èyàn gan ó tún fẹ́ pọ̀ kó jẹ́ wípé necessity bóyá o wà ń bì kan orí nǹkan kan bẹ̀ pé ah jẹ́ kí n take a picture kìíní láti lè fi hàn àwọn èèyàn ibi tí mo wà yìí ah jẹ́ kí n take kìíní láti lè fi ṣe nǹkan báyìí kó má jù bá a nà lọ èyí ò dẹ̀ lè jẹ́ tó lè last èèyàn padà tó delete gbogbo àwọn kan yẹ kúrò nbẹ ìyẹn làwọn afáàfin sọ̀rọ̀ fún fúyẹ́lẹ́ rẹ̀ ṣùgbọ́n aburú tó di kó fẹ́ mọ jáde nbẹ nísìnyìí ọ̀rọ̀ àwọn afáàtì wà ń lé lérí ẹ̀ yóò kọ́ lọ́wọ́ ẹlòmíì gan bẹ ó di ẹ̀tọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin ó sì jáde léwẹ̀ yóò tẹ̀ brazil àti pàǹtì nìkan ó tẹ̀ kẹ̀ ó ń kó pàdà ó ṣe ó sì gbogbo ẹ̀ ó ṣe ó ti lọ́kọ́ ńlé ọmọ bá gbá fóònù ẹ̀ mújọ́ yọ yà yín lẹ́nu ìntọ́ ọmọ lórí fóònù ẹlòmíràn gan mo ti o ti kíni kan kò sẹ́ni tó mọ pin kò sẹ́ni tó mọ kíni kan ọmọ yóò sì yọ ọmọ try ẹ̀ kíni kan yóò ṣe báyìí tí ọba lọ yóò tuntun ṣe báyìí níjọ́ kan ni yóò ṣì kíni yẹ tọ́ba wa gba fóònù yẹn mú yọ kàn máa send picture yẹn tiẹ̀ gbogbo àwọn kíni tó wà lórí ẹ̀ kàn send yẹ ọkàn send yẹ ọkàn send yẹ nígbà tẹ́ bá wa dá ah, ah, picture obìnrin rè bó ló àbò onífẹ̀ẹ́ mi ni torí pé ènìyàn máa rò bẹ́ẹ̀ wípé àbọ̀ fẹ́ kí n máa bí friend òun ni àbí sọ́kọ̀ rẹ̀ ó sì mọ̀ sí kínní kò sì ní mọ̀ pọ̀ ọmọ ló gbá kínní yẹn mu tí wọ́n yé obìnrin tó yẹ pé àdánwò máa take picture ẹlòmíì ò jáde ní bathroom yóò take care ẹlòmíì ò take care ẹ mọ̀ ẹlòmíì ti bá ń lọ títì kí ni gbogbo ní gbogbo rádaràdà gbogbo àwọn ilé so ewu wà ń bẹ o so ó lè dọ̀tí ìjọba lọ́àbí èèyàn téèyàn bá wà very very careful ṣùgbọ́n àdánwò yẹn ó gbalẹ̀ gbòko lásìkò táwa ẹlòmíì ń tà wá fù lọ́wọ́ yóò tún mọ yà ṣé káyé gbogbo ayé lè mọ̀ pé òun ṣe bá dàní tó o bá ti ń kírun náà yẹ kó o máa ṣe bẹ́ẹ̀ pé lọ́wọ́lọ́wọ́ ń sìn mò ń kírun àsùnbà lọ́wọ́ o tún fi sórí Facebook <laughs> tọ́wọ́fù náà ìbáàdà náà ni tó kọ́lọ̀ ń kí kó ṣàánú wa tó ẹ jẹ́ ká máa tún àníyàn wa ṣe lórí gbogbo àwọn sẹ́ẹ̀ ìjọsìn tá à ń ṣe ká sì sọ́ra fún tó lè dọ̀tí ìjọmọlúàbí wa wa sallallahu ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam. وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته